ṣùbà fún òwe egun mọ́gájí kúkúdùkú ṣe wé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀lọpọ̀ ogun rú mọ́ gàlégàlé jùlẹ̀ jà tó obìnrin bìnrin ibi tó ti rágbára yìí kò sẹ́ni tó yẹ. ẹlẹ́jọ́ ẹ̀dá lọ lóòótọ́ nítorí ibì kan náà kọ́ láti wáyé. sórí ohun tó rí lójú ọkàn fáàrí. sórí tó bá sọ nǹkan tó mú àdán tó ń fi ẹnu ẹ̀ pọ̀ tó tún fi ẹnu ẹ̀ ṣu má fi yí ẹ. ó ṣe ń dè lóhun túnde eégún mọ̀gájì ní sinimá yìí dé lálejò eégún mọ̀gájì corporate picture ṣe rí ní movie ọ̀gá gba níbi ká ṣe sinimá ló gbé jáde ó ti wà lórí youtube yorùbá plus tv lẹ́ ó ti rí wò. sógiri làgiri ọ̀làgiri ká kàfi bẹ́ẹ̀ dùn bọ̀ eégún mọ̀gájì la gbé mọ́sọ́lẹ̀ láti pèpè lójú ogun iná barawuta òjò àmì ọ̀kayọ̀ làálà. kábíyèsí abẹ́rẹ́ mọ̀ pé ìbá kà ni ẹ́ ó máa máa kà ni ó máa máa wú ni ṣùgbọ́n ò ní lè sùn. eré ọjọ́ tó ṣe tẹ́jọ́ sí ẹ̀rọ lásán ló fi jẹ. jẹ́jẹ́jẹ́ a jẹ́ kí ìrọ̀rùn kó jọ wọ́n a jẹ́ kí ìrọ̀rùn kó jẹ̀dú a jẹ́ kí ìrọ̀rùn kó jọ̀bọ̀n ìwọ tí wàá jẹ ọkọ tí ò jẹ oúnjẹ lẹ́nu ó yẹ gbà àgbàrá òjò tó ń bá wọn jà pátó lè bá bá wọn lọ. eégún magají wọn fojú dìbò ikú pa wọn wọn fojú òkòga òkè òkè kà wọn láyà wọn fojú ànáwó kú ẹbọra bọ wọn lásọ. júlẹ̀ ti dàtú bí agbára wọ̀ lójijì ó de eégún magají. bó bá jù mí lọ́nu ẹgbẹ́ èmi náà jù ẹ̀ lọ níbì kan. gbogbo àwọn tẹlẹyẹ dèmórísọ ló ń tú gbégún magají bá wá dèèyàn mọ́lẹ̀ ọ̀kẹ́ni tí ó tu ara bọ̀wọ́ ìjà lálálá eégún magají túlétúlé ọkọ̀ ọ̀bùkún lójú ó túlétúlé ọkọ̀ àyàn funfun sinimá ti tu eégún magají. ibo ló ti rí new zealand nù ní títí ibo ti jáwọ́ tó kó sọ́sọ́ eégún. orun mádìyẹ ò máa wò di ìyá èyí ló má ṣá ìyẹn ìyá bá lọ A story written by Akorede Ibrahim. Produced by Juliet Jato. The producer of that movie. Omi Lagbate Wòtẹ́ Kansara. Ilé ìtura kọjá bẹ́ẹ̀. Ìgbọ́ Magají Lakọ́lé ẹ̀. Directed by Sharafadin Olabode. Starring Juliet Jato. Yinka Quadri. Afis Abiodun Ọwọ́. Olwela Demola. Ọbatide Kevin. Tóyàn Lausa. Zainab Bakare. Sade Shitu. Tèmítọ́pẹ́ Adédàpọ̀. Bíọ́lá Adékúnlé. Fẹ́rànmi Oyálọ́wọ́. Ìyá Dábírà. Samuel Ọlásẹ̀yìndé. Yétúndé Òyìnbó. Diva Gold. Adéyínká Kàbírù Arínájà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní eégún magají ó kọjá àfẹnuròyìn àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. èmi gángan la juni lọ tó lè juni nù tó sì lè juni sí kànga. lọ́jọ́ bẹ́ẹ̀ dèmí kí ló sọ fẹ́ máa mú dùn mí jẹ́ láì pẹ̀lú ìmúra wèrè gbọdún ọdún kan ó dẹ̀gbò ó sì dògbò ní tí mo ṣe ìkálẹ̀ ìjáde káyọ̀dọ̀ ara wa. mi kí motivate èèyàn ó jẹ́wọ́ ni mo ṣe motivate. èmi yóò lè hesitate tí n bá tẹ̀lé ọtí mo sì wọ́ káàdì máa gbé lẹ́sítẹ́ẹ̀tì. mo ṣe wọ́n sọ fún pé kò tètè relocate àdéhùnyẹ má procrastinate ètò òbàṣẹ ṣe ń kọ́mọkọ́mọ má lọ léètì. má jẹ mí lówó. àìjọra ló ká má parí ìtàn ṣọ́ọ̀bù. dákòló gan lórí ẹjọ́ tó ní wọ́n má jẹ́ lówó. bó o bá jẹ́ mi lówó máa gbowó mi gbogbo kọ́sítọ̀mù mi pátápátá ó wá fẹ́ máa fo oògùn gbà. ìjọba ọlọ́run dálò sọ pé ó ń fún iye oògùn gbà kọ́sítọ̀mù. ìwọ ni. èmi. obìnrin àsìkò. àwa gbọ́ngàn la nígbà. ẹni mélòó nínú wa ló fọwọ́ sí pé ká kówó ẹgbẹ́ yìí fún má jẹ mí lówó. mi lè máa kó five hundred thousand. ṣé kìí ṣe owó tẹgbẹ́ kó sí ẹ lọ́wọ́ ló ń sọ̀rọ̀ pẹ̀. owó tẹgbẹ́ kó sí mi lọ́wọ́ ni mò ń sọ wọ́n ti jówó kó mọ́ mi lọ́wọ́. yé déèrè ẹ̀gbọ́n mi. èmi náà ni. màá bójú yín jẹ o. èmi èmi ọ̀sálẹ̀ mi. èmi kí ni. déèrè ti gbé mi lọ́wọ́ àjọ five hundred thousand naira. tí n bá bínú tán tí n bá bínú tán màmí. sọ́kò sọ́kò màá jẹ́ ló lẹ́nu. ìnádà. àkọ́bí ẹni ọkọ ẹni ni. ẹni tí ilé ò bá ti tò fẹ́ tí ò tí ò rí dùn lọ́dọ̀ ọkọ ló máa sọ pé mi lọ́kọ mi tí ó dá abíyá rẹ̀ sì sílẹ̀ ẹ̀sìn wa lọ́kọ méje mẹ́tàdínlógún wọ́n tọ̀rọ̀ pé mọ́tò fi kọ́ńdọ̀mù bí ṣebí tírí sọ̀mù ni wọ́n ṣe ń gba àwọn obìnrin tí ìyá rẹ̀ sọ tó wá sẹ́yìn dígbà tí wọ́n fi ń gbé gbọ́ orí ìta. mẹ́bọ ní èmi ni ṣúgà ti bẹ́nu tí rẹ̀. nígbà tí mo ti mu tí nu. níbo ilé mi làṣọ ti bẹ́nu kọ́mọ́dù rẹ̀. ayan ti jẹ́ ọtí pẹ́. òun sì fi káfras. ọ̀gbẹ́ni mi ò ní táìmù àti mọ̀ títì kan tí ò ní. girlfriend mi kéètì tàjọ́ ń déètì. ó dọ̀ mi débi pé kò lè dọ̀bù déètì. bẹ́ẹ̀ sì déètì kò lè hesitate kí n lówó báyìí ká sì jọ mọ celebrate. ṣé àfúrá ó bá lọ mọ àfọnikéètì. láyé kò lè sọfọkéètì. lògbà lògbà ó jẹ́ rọra mọ́ lògbà ṣẹ́ o. ayé lọ àdẹ̀lẹ̀ à ń bá sáré. ayé tí ó kún wọn tó dẹ̀ tún ṣẹlẹ̀. bìrìbìrìbìrìbìrìbìrìbìrì láyé yìí bìrìbìrìbìrìbìrìbìrì láyé rí ah lọ bá lọ àbọ̀ ń bọ̀ Seriki bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ Seriki. Oh God, babe, hmm? I swear, orí woman yẹn, orí pípọ̀ lè débi tá a wà. Hmm? Seriki ti jáde pẹ̀lú àwọn boys ẹ̀ bọ́ wọn ò bí dákó wọnú bíbá ẹ̀. àna wèrè ẹnu ẹ wọ <laughs> dájú àwọ̀ bu orí pé yàrá ẹ̀ làwọn wọn bí dá. ẹ ẹ bọ Seriki náà ti sọ tẹ́lẹ̀ náà pé kò sí kan tó fẹ́ wá ṣe ní bíbá ẹ̀ bóyá tó bá di di time tó rún kan ẹ̀hẹ́n àwọ̀ bíbá ẹ̀ bọ̀fọ̀ náà kò sí kan tó fẹ́ wá ṣe ẹ̀hẹ́n but babes hmm. come to think of it o máa yí má ti gbọ́rọ̀ ẹ̀ lọ síbi tí a lè marriage marriage marriage mi ò rò bí àmọ́ wà fún gbogbo eléyìí ní márèjì gan. mo ti mọ̀ pé nǹkan tó fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn tí mo fi kọ́ tiẹ̀ náà ni ó mọ̀ pa mama deceive la mama deceive ti ta ma fi achieve gbogbo nǹkan ta fi achieve ni. ìgbà wo la ṣẹ̀ṣẹ̀ mọ́ ń sìn yìí tó ti ra mọ́tò fún wa láti jọta tí ń rìn kiri ṣó ara ẹni ra kẹ̀kẹ́ rí fún wa ni hmm. èèyàn ta ṣẹ̀ṣẹ̀ mọ́ kí bó ṣe wò ó sìn yìí before you know it a máa tún gba lé lọ́wọ́ ẹ̀. Ah, tó dẹ̀ lọ sódẹ̀ rí ah, yẹn ah. sọ òdẹ̀ rí sọ but babes if no be say na wetin you dey collect for this man hand èmi ò rò bí àmọ́ lè ṣe ó gbé léyìí o ah. Ah, ọmọ yẹn ah, mi ò rò bí àmọ́ lè ṣe tó bá yẹ kó nǹkan tá a rí gbà lọ́wọ́ ẹ o. ìwọ ló ń wá fine boy kiri ìwọ ló ń wá fine boy hmm. kiri ẹnu kìnìún wọn báyìí òun ni owó wa hmm. àbílẹ̀jọ tó ti ń rúdi burúkú ẹ̀ yẹn kì í sọ lẹ́ni ra kẹ̀kẹ́ fún abúkú tiẹ̀ fún ẹ one million pé gbogbo iṣẹ́ tó jà àtìrìn tó rìn gbà ó ó sì nà wùdínà mẹ́ni kìnìún hmm, wọn tó bá ní pé marriage ya a máa fẹ́ ní tó bá lè ti fẹ́ tán tàti àti pàgbọ́ kọ́ta fẹ́ àjùfà ọmọ olóore lọ. bípé bípé. ẹ <laughs> eh, no wahala we gather day now mm. anything wey you talk go eh, do am nothing dey sup eh, nothing dey sup. àmọ́ plan ni a máa ṣe é máa ṣe ọ̀rẹ́ mi. gẹ̀gẹ́ tuntun lẹ́yìn ògbóná nù sẹ́ríkò sẹ́ríkò bí n bá ń pè é ọ̀gbọ́n tá n bá láàyè tó ń mọ́mọ́ sọ́rí gbọ́ ya ah, tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá dẹ̀ sọ̀rọ̀ dédé kó máa lọ́nà kó sáàrí pẹ́ẹ́nu fàájì ló bá mi. Ah. kò yẹ kó máa lọ báyìí o. ọkẹ báwo ló jẹ kó dúró. Ah. <laughs> ayíkáyí ló ń fáwọn ọmọ ìjẹ. kí ló jọ wọn jẹ lójú ẹ fún mi mú jọ. Hmm. ó dẹ̀ mọ̀ pé mi àti àtijọ́ wà tipẹ́tipẹ́ a ti wà ju gbogbo ilé ìlànà kò dẹ̀ ṣe gbogbo òlérí tó ṣe fún mi nígbà tó máa mú mi kúrò lábẹ́ tẹ̀. ṣé òṣì tí wọn náà sọ pé tó bá délé mi máa máa ṣeré pé màmá fò sókè tó màmá gbé mi lẹ́mìí gbóná lélẹ́yìí nígbà tó fẹ́ fẹ́ mi àbí ṣé n tó sọ nìyẹn. ẹ bọ ah ìwọ náà ìwọ náà gbádùn lọkùnrin náà ìwọ náà gbádùn. ìwọ náà sùn ọ lóbìnrin. ó dẹ̀ mọ̀ ó mọ̀ sórí sórí problem tèmi ní ni pé èmi bí mo ṣe wà ọ̀ka ni mí tẹ́nibọ̀dì bá tẹ̀ mí nírú mọ́lẹ̀ mi máa ṣan jẹ mi ò ráyè. ó yẹ kó mọ̀ pé àdálé mi náà tí bá tọ́ka ẹ nírú mọ́lẹ̀ tó bá sọ mi jẹ máa jẹ lórí dànù ni. ẹ nà ó. ó sì wà láà sórí àníbi àti máa tún máa fa ọ̀rọ̀ yìí múra wa lọ ṣùtì ṣó mọ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi sí i. ó dá ṣé bá ṣe máa máa ọlọ́run wọ́n ló lè fẹ́ dẹ́mi àwọn ọmọ ìlẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ fẹ́ dẹ̀mí wọn légbodò fẹ́ gẹ̀mí wọn kúrú gbogbo bá yẹn ṣe yìí ó mọ̀ kó bá mi lára mu mo kàn ah, rọ́jú ni mo kàn rọ́jú ni gbogbo bá ṣe gbogbo bá yẹn jẹ́ elétè tó ń fa elétè tó ń wá ẹ lórí mọ́ra láì ṣe kókó èkó bá mi lára mu mo rọ́jú ni. o fẹ́ sọ̀rọ̀ àbò fẹ́ jà ah. àbò fẹ́ bẹ̀bẹ̀ èwo ló fẹ́ ṣe. ó mọ nǹkan mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ bẹ̀bẹ̀ mo fẹ́ kémi àti ẹ̀ka ah, mm. oh. ó mọ nǹkan ọmọ hmm. nǹkan sẹ́ríkì mo fẹ́ kó fún mi lọ́wọ́ ọ̀wọ̀ mi ọ̀wọ̀ mi gẹ́gẹ́ bí àgbàlagbà láàrin gbogbo àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù tó kó rọra yìí. ṣé mi ò sí nínú àwọn ọmọ tí wọn á lè sí ń bẹ́ẹ̀. wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yìn máa sọ̀rọ̀ ẹ̀ máa o òun rábà ni o kì í ṣe rábà. ṣọ́ra àwọn ọmọ ẹ̀ hmm. àwọn ọmọ òṣì tó kó rọra yìí ní kàn bọ́ tànù rè kàn máa lọ kàn padà sílé àbẹ̀rẹ̀ wò tán ti lọ wá kàn padà àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí. ok ok wọn ò lọ bí kọkọ like i said early earlier be a lead earlier earlier dear baby like i said earlier baby wọn ò lè lọ. ó dàbí pé tí n bá rántí mo sọ fún pé àwọn ọmọ yìí wọn gbẹ ní wa fẹ́ sùn síbí ni àwọn ti máa fẹ́ lé ẹni yẹn inú kò dú àbí kò yá. kò possible. Ah, ti gbọ́. siriki hmm? ayé ṣe bẹ́ẹ̀ mọ̀ káì náà ah, kí ni gbogbo òṣì náà o ah, ṣé torí pé mo kàn tiẹ̀ try láti jẹ́ tùmù rẹ̀ gbogbo òṣì táwọn ọmọ yìí ṣe láti tọ́tọ́ ti wọnú lé kò bá mi lára mu náà kò bá mi lára mu náà. tó máa pààyàn ọmọdé wọ̀nyí o mo mọ tí màá ṣe sọ̀rọ̀ yín nǹkan téèyàn máa fi orúkọ téèyàn máa sọ ọmọ ẹ̀ kò ní fi hàn mo mọ tí màá ṣe fún yín ẹ má ẹ má dùn lọ sẹ́ríkì wọ lòun fún àwọn ọmọ ẹ̀ láyọ̀ yọ̀ owó bóyá ń yọ̀ bí ilá owó yẹn ṣe balabolo àwọn ọmọ mi tó tó tó. èèyàn mẹ́ta péré ni mo kí inú léègì o ẹni tó kù kó lọ kú dànù. ọmọ mi tó tó tó. a fi ẹkú bàájú àwọn orí kankan. tajé wa. tajé wa. yẹta díẹ̀. a ta púpọ̀ nípa. Ah, ọmọ ẹ̀ta ní ilé wa kọ́kọ́ ta ọmọ ẹ̀ta kan tó ta lọ́hùn. lọ́hùn. ṣé àwọn ọmọ yìí nìyẹn. Oh, o ẹyìn àwọn ọkùnrin àti obìnrin tó wọlé ń sìn ẹ̀ oh, àwọn méjì tí mo bí nìyẹn honestly àwọn ojú mi méjèèjì ni wọ́n dẹ̀ jọ bàbá wọn wèrè wà lórí àwọn náà wọ́n yé wa ẹ̀ o. ọkùnrin tó wọ́n ó jọ bàbá. ó jọ mí gan-an. <laughs> ṣé olórí burúkú tó ń bẹ̀bẹ̀ olórí burúkú yẹn mm. mo lọ mu ní támàkì ni o mm. ó dà ṣé má tàn yìí ó ti bímọ márùn-ún fún ọkọ kan ọmọ márùn ló bí fún wa ní ọdà má bọ̀ nílé ọlá hmm. jẹ́ fowó tún ẹ ṣe ó dẹ̀ di ilé ọlá ó dẹ̀ fẹ́ máa ṣe orí burúkú ah, pẹ̀lú ẹ̀ máa ṣe orí burúkú pẹ̀lú ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi fìdàn kẹ́ bá mi kẹ́ bá mi fi ṣòro pa. ẹ má bọ̀ rí àwa kó wà lé fún yín bébí bébí kéèké. Which Chinese, China's to me That's the the things you have to That's one plate. Chinese, Chinese rice, ah, oh, ah, ah, yeah. ṣé ṣókì yẹn pé ṣá abájọ tó fi ń ṣe bí ìwé ṣé nítorí obìnrin wa wà ló ṣe ń ṣe gbogbo rọ́bìṣì tó ń ṣe. I couldn't like it like it. Ẹ̀sìn mọ́ bí fẹ̀yìn ṣe mú mú lọ́kàn mi pé mo máa ń kẹ́ bí ẹ ẹ wá obìnrin kan wá wá ìwà ń lọ kiri inú ilé bíi indomie ń lọ kiri bíi ejò lórí ilẹ̀ tẹ́ mi ni mò ń tún yàrá yìí ṣe mi mò ń gbọ́n bẹ́ẹ̀ di gbogbo mi mò ń gbọ́n dànù ìwà ń ṣe kọ̀ìkọ̀ìkọ̀ kí lẹ wá sẹ́nu ilé látàárọ̀ ẹ wá tilẹ̀kùn mọ̀ rí mo wá dúró sẹ́nu náà yàrá yìí mọ̀ ọ̀hún pé kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe ẹ wẹ dákun. so nǹkan tó sọ sí gbogbo ìwọ̀n wa ni wálé mọ́ anybody any obìnrin tó bá mọ̀ lè gbé wálé ilé bàbá mi ni so ah. kò sí ìdókùn ẹ̀ ṣé mo gbóbìnrin wá sínú yàrá ẹ̀ ni. ẹ wo ọ̀gá ẹ stop ẹ ẹ stop ṣe bẹ́ẹ̀ jàre ẹ stop ṣe bẹ́ẹ̀ ah which kind which kind where oh. which kind place lẹ́yìn gbóbìnrin wa which kind place which kind starting. mo ti ń bẹ̀rù ojoojúmọ́ abọ́ṣọ rẹ̀. ní kiri. mo ní kò bọ́ṣọ rẹ̀. èyí ṣe o ṣe ẹlẹ́sẹ̀ òsì tó ṣe kó ikọ́ ikọ́ wọnú náà ní kẹlọ rẹ̀ mú kẹlọ rẹ̀ mú kẹwà kì mọ́ lè bí ẹdìẹ. ẹyìn dídí tọ̀sí o dídí àdúfẹ́tì o kí wọ́n mọ̀ bọ́ sọ yìí bọ́ kankan ó fà ìgè àwọn náà bọ́ sọ fún yín ó fà ìgè yìí ní sèfì ìsèmọ́ ìsèmọ́ ẹyìn bọ́ sọ o. mo ní kò bọ́ sọ. I'm no bọ́ sọ o I'm no bọ́ sọ o ẹyìn bẹ́ẹ̀ bá bọ́ gan yìí ní sílẹ̀kùn o ní ṣíkì. bẹ́ẹ̀ bọ́ sọ lára mi tẹ́ ẹ ga gbogbo ẹsẹ̀ mi báyìí èyí tí mo gláàrí ni ẹ ní wọlé ẹ wò ìgbà ẹlẹ́mọ̀ pé kan bẹ̀rẹ̀ ẹ ní wọlé ìfọ̀sọ. eré lẹ pé. sọ̀rọ̀ fún mi kí n gbọ́ àgbọn. Ah, ẹ mọ gbáná mi mélòó lọ́rọ̀ tó lùwà rẹ̀ ń sọ lójúmọ́ tí ẹ mọ̀ fi rọkùn ah, èmi mọ̀ parọ́ àmọ́ ká mọ̀ parọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti omi mọ̀ mọ̀ fọkàn sí i ìbéèrè kan tẹ́mi wá fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé ẹ̀yin méjèèjì ẹ̀ ẹ̀ fi ọ̀rọ̀ intanet ṣe lábẹ́ dúfẹ́ ẹ̀ fi panu nígbà tẹ́ bá láǹfààní àti ṣèfàájì àná mi ni wọ mi lè máa polówó ara mi fún ẹ bébì sọ̀rọ̀ fún jẹ́ gbọ́ <laughs> sọ̀rọ̀ fún. ṣé ẹ rí bébì mi bó ṣe wà yẹn <laughs> bébì mi bá gan o bébì mi mọ eré ṣe gidi gan tí bébì mi bá gbá mi mú tó bá kì mí mọ́lẹ̀ ha ẹ̀rọ ọlọ́ngàn á bá mi <laughs> ẹ tí mo ṣe mọ style tó ń pè ní foreplay. ah èmi kò sí style tẹ̀mí ọ̀fọ̀ kan sí mm-hmm. bẹ́ẹ̀ ṣe ń wò mí mo máa ń ṣe kangaroo mo máa ń ṣe sixty nine stanley mo ti máa ń ṣe eh, touch your toe mo lè lọ ṣe pick something behind the tv kò sì sí bóbìnrin ti fẹ́ bá yàn mú nǹkan lẹ́yìn tv tí ò ní náà di ẹ̀yìn òṣùbò lèmi bá ṣubú látẹ̀yìn ní pákó ajẹ́nira kójú ní sẹ́ẹ̀tì àwọn tèmi. eléyìí wàá sọ̀rọ̀ tán èmi ya wèrè gan mo yẹ kí mo jẹ ìgbín. ẹ ń jẹ ìgbín. ìgbín tẹ́kẹ́ máa ń là báyìí máa jẹ ògbónú máa sásìmí lẹ́yìn tẹ́kẹ́ tútù kan máa báyìí ẹ máa yọ nìyẹn tí bá jẹ tán. iná ni mí. tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ ròyìn ara yín gba ti ṣe lèmi náà ti ṣe rí mo ti jẹ ìgbín débi pé ìfọ́tí ni wọ́n fi ń yọnu kó ní ẹ̀yìn mi two years wọ́n sì ń fọ mi létí káàkiri ṣé lóòótọ́. irun stubborn ni kò tètè kúrò láàrin eyín mi ẹ̀yin kẹ́sì mọ̀ wo tí n bá ní kí n ròyìn ara mi fún yín ẹ̀rù ọba o àgbáwo lèmi náà ti fi ń jiyàn ìdíndòdò mo ti rásù àbúrò yín rí gbogbo àti má fẹ́ mú àbúrò yín báyìí tí wọ́n sọ pé mo ti ṣe tán mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù mọ́ ń bá gbà mi ti mọ́ sunkún ni bó ṣe ló ń ya wèrè tó. ó lè bẹ̀rẹ̀ sí ní pariwo asap asap asap asap asap. is it like. asap àbí kasha. asap asap. kíákíá ni dẹ́rẹ̀ kíákíá pasta posto pasta posto. àwọn rẹ̀ máa ń lọ́pọ̀ ni ẹ̀yà lọ bóyá ìdílé sínú ọ̀pẹ̀lá ló ti wá nísìnyí ah èmi máa ń sa tí mo ń fèdè fọ ni ẹni tó ti ṣe àṣàbù gan pé ìjọ kan tó ń parí attack mo ní ẹ ṣé o fẹ́ ṣàtàyè àtúndì láì. ó ń jà ní. èmi kà. ó wá di tàtàtàtàtàtàtàtà. ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débi ẹ̀yọ kan ìjọ kan bá ní mo fẹ́ sá ọmọ yìí mo kàn bẹ̀rẹ̀ sí ní sáà ní sákàkì ní sákàkì lórí ní sákàkì lórí àjọ ẹ̀mọ́ tẹ́lẹ̀ àtẹ̀lẹ̀ bá nírọ̀ mo sá lọ fọ́ọ̀ pàlà ó di pop mo ni mo tún mọ́ bẹ́ẹ̀ ó ní pàkó pàkó pàkó pàkó pàkó ṣé mo pàkó fún yín pop sì wúlò àwọn bẹ́ẹ̀ àtúkà o àtúbẹ̀rẹ̀ sí ní ṣe lọ ni. Hmm? ọbọ̀ ìtìpọ̀ ọmọ sẹ́ríkì ah! ẹ̀wọ̀n ló fi ń ṣeré ọmọ sẹ́ríkì ló ń ṣe báyìí. Ah, àwọn tó wá gbé aago òkú náà expect pa àwọn fẹ́ pàkó lábẹ́ pop wọ́n tó ká amúre ara wa bẹ́ẹ̀ torí dúfẹ́ ò sí ara wa alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì abáṣeré lọ sí Lagos Island láàrin pétí olùsílùtà Karina eh, Kaolin Saidi Freeman hmm àwọn ọlọ́pàá náà wà ń bẹ láyọ̀ building àwọn tó bá dáhùn láyọ̀ mídìí wọ́n máa ń kó wọn lọ ìjọ èmi ti rò pé láyọ̀ building. lèmi àtàbúrò yẹn jọ sùn akànpọ̀ yín kẹwàá bẹ́ẹ̀lì wa ni mm-hmm. ẹ̀yin kọ́ yìí bí àwọn màdúgbò sì bẹ̀rẹ̀ sí ní bára wọn jà nù. ó ní kí wọ́n ẹlé wọn ẹlé wọn tó bá gbé ẹlé wọn inú ilé tá a wà gangan wọn ṣẹ́tù bẹ́ẹ̀ o àwọn kan kò ká sá lọ sínú sínì pé wọ́n lè rí wa ráyọ̀ ti bá ṣẹlẹ̀ ó ní kìtìkìtì ibi táwọn èèyàn ti ń rán kìtìkìtì táwọn kàtàkàtà èmi àtàbúrò yẹn gorí sí ìlọrin ẹ gbariwo ẹ gbọ́. àfẹ́rì sàásì àbẹ̀rẹ̀ sí ni nyira wa mọ́nu sí ni àbẹ̀rẹ̀ ni nyira wa mọ́nu sí ni nígbà tábúrò yín pariwo oh my god wọ́n tábú tó fa oh my god tábúrò yín pariwo àjábọ̀lẹ̀ láti mú sí ni bọ̀lẹ̀. ẹ ah, ṣe burúkú ni ẹ o àná mi. ẹ júrì ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àbúrò yín báyìí sínú ló yàrá. olùsí lòun lọ jà ni. irọ́ irọ́ rẹ̀ ìtọ́jú. bẹ́ẹ̀bì. ah bèbí sádúdúdúdú. bèbí sádúdúdúdú. Ah. bèbí sádúdúdú. Ah, ó yọ sí òsì ló ń ṣe. aláǹgọ́ mo pẹ́ jẹ bọ́bọ́ yìí ti ròyìn ẹ̀. kí ló ṣẹlẹ̀. òun jà oníjà ni ẹ gan owó ọmọ sẹ́ríkì ó lò kàn ń jà kò síbi tá ẹ ti jà ẹ ti jà lórí rélùwé ẹ ti jà lọ mọ́tò ẹ ti jà kí ló dé tó yọ̀ sí. àwọn ọjà ọ̀ á fọ́ra wa ni àbí kí ló sọ. ibi mo gbé wọn lọ ni ọ̀ya kíní kan fún wa wa tí n ti sọ fún yín bẹ́ẹ̀ sì ń wòye onírọ́ ni mo sọ pé lẹ́rìí òun bọ̀ lọ́rùn ṣe bóun lójókòó lẹ́gbẹ̀ẹ́ mi bó ṣe wáyé mo ti sànú onírí bá a ṣe dìsáìdì pé ká lọ sí orí orí igi àsìkò àwọn ọmọ ẹ̀dán mi àbá kóra wa sórí igi ó di kóbá kóbá kóbá kóbá kóbá kóbá kóbá kóbá tọ́wọ́ bá sì ba àbúrò yín tó tẹ̀jì kan ariwo rẹ̀ yín máa ń dún bí ọ̀sán ìbí ni ariwo làwọn èèyàn wá tírèsì wa bọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní na fóònù ká ah lórí ìgbádùn kékeré sẹ́sẹ́ tẹ̀ kò ní báyé wa jẹ́ báyìí àbá kúkú dísà pé ká gògiri kọjá ìwé mo ṣe lọ lè mú un ọmọ tẹ́lẹ̀ kíkẹ́ mo máa ń ṣe orúkọ bàbá yín pé tẹ bá ka mọ́ mi tí bá ti ń porúkọ bàbá yín ẹ gbèsè e pé. ajá wọn tán oròyìn ti pop fún ah! wọn. mo tọ́ fún wọn <laughs> the pop ẹ dùn o yẹ ẹ báwa méjèèjì ṣe wà anywhere tó bá ti ríra wa a máa ń buta gan mm. anywhere ah, buta buta a máa ń buta a máa ń fọ́ra wa eh, gan. láìpẹ́ wa buta gan ọjọ́ kan tí ẹ bá sọ pé bóyá mò ń sàánú bàbá yín pẹ̀sì ní bàbá láyé mm. èmi ti fẹ́ sàánjọ́ kan tó pé tó ń bá ikú wọn fi fa òkú ẹ̀kú làbẹ́. Ah, wàhálà máa ṣẹlẹ̀ lẹ́yìn ọmọ sẹ́ríkì ni a máa pa gbogbo nǹkan jẹ́ o fẹ́ ọmọ sẹ́ríkì gbogbo nǹkan la máa dàrú gbogbo lẹ́yìn àti a máa jẹ gbogbo irun. ó ti tó ṣé mo ní kọ help mi ni fi mí lè jẹun kú sábẹ́ ọ. Eh, ah. bíbí o tó ah. bá mind bóyá kí n lọ gbọ́nṣẹ́ bàdá ìwò lẹ́ẹ̀kan kó má yẹ pé gbogbo nǹkan tó ń sọ yìí. òun ṣeré ni àbó ń ṣe èrè gbogbo ṣe súnmọ́ bí ewu ni mo ṣe fún ọ gbẹ́dì súnmọ́ bí. Eh, eh, gbọ́nà owó lórí burúkú sìn. ìgbà wo ni boyfriend tèmi di palliative tó fẹ́ máa jẹ́ ṣọlọ́rí burúkú jẹ́ sọ fún yàrá kí ni ìyàwó aṣọ ọmú ẹ̀ sọ fún kó má dọ̀dọ̀ bàbá mi o má débẹ̀ rébùkù tọ́nà síbẹ̀ kò kò jẹ́ calm down láti ẹ̀gbọ́n ṣẹ̀wọ̀n o bóyá àkọ́tọ̀ ń sọ bóyá wọ́n ń ṣeré ni bóyá wọ́n strong tó bá. lòṣì oyan táfojú bá wá fẹ́ tẹ̀sí ẹ̀. ẹ wo ẹ wo ilé ayé tá a wà yín náà. kí ló dé kò ṣáá ni. ara mi ń gbọ̀n ni. bóyá gbélé bóyá hmm, ṣáá mi jẹ. Ah. <laughs> lójú ayé yìí sẹ́ni pé sẹ́ta àwọn sásà múra láàbúrò yìí máa sá pa ní sẹ́ ṣé wá rí nǹkan kan wá wà tí mo fẹ́ kọ́ ká máa ṣe gìrìgìrì lórí ẹ̀ kẹ̀lẹ́kẹ̀lẹ́ ló nílé ayé kẹ̀lẹ́kẹ̀lẹ́ ní irú ìyàwó yín sánìkan mo wà fún àwọn náà sí àdúmáyà mi àmọ́ tí bá láǹfààní tí mo hàn dùn ìyàwó yín owó yín náà wà nínú owó tí wọ́n fi ṣe pósítà gọ́sọ̀ọ̀sùn wọn alásàpalẹ̀ mi mo kàn máa rá mánéjì èmi náà pè ní àsákù ntọ́gbá àròjù náà tó. apá aṣọ fi ṣiṣẹ́ ni ṣe bó sọ pé ikú àjọ kú kí ètò wa ètò a máa kú tí máa kú àjọ máa kú tẹ̀lé ra wa ni ah, o àjọ máa kú ni òfin orí burúkú wọn lẹ̀ Baby, mi hug me. Ah. àwọn olóòṣì mi ẹ jẹ́ kọjú síbi tẹ́ bá wa. má bínú tó yọ sí aláyanjú rẹ̀ lélẹ̀ ìjà. bébì mi sáré dúdú. Ah, ayé jẹ wọnú lé kí ló ṣe lè bá wájú mi ni. bébì ah, ẹ tẹ̀kẹ̀ yìí sí. tí adìyẹ bá dá mi lógún ni tí a bá fọ lẹ́yìn kò burú jù èmi náà èmi ni apò wà fẹ́ rí mọ́ ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ <sighs> mo ṣẹ́ oyún mẹ́fà fún èmi ni mo wá di èèyàn tí ò fẹ́ rí tí ò fẹ́ pàdé mọ́. kí ni fi sìn. kí ló ṣẹlẹ̀ wọ́n tún ti dé. apá apá jọ̀ọ́ dáríjì mi. dájọ́ fún kínní dájọ́ fún kínní sórí ẹ̀ pé sá à ń jẹ́ nínú àkójọ ikú pa if you no like me mélòó tẹ lọkùnrin tí mẹ́nu lu ìtòfì ní like me náà orí ẹ̀ jí sá àbórí ń ta ọ ni ooo wọ́n fẹ́ sọ mí ní kómi kómi èmi ẹ̀ ṣe womanizer o ojú ẹyọ kan báyìí ni àdáni tó bá ti di méjì odi sword and I don't want to be a sword mo ní mi ò kó bọ́ọ̀dù obìnrin káàkiri ó ti à ń ṣe kí n dáìjì kí n dáìjì ọ ooo kí n máa fẹ́ òun láàárọ̀ kí n máa fẹ́ wọ̀ lọ́sàn-án àbí àti àbí kò lè wọ́ọ̀kì ẹ má sọ mí di two in one. wo jẹ́ ń sọ fún ẹ. gbẹdẹbẹ. ṣé ọkùnrin jẹ ẹ ni wọn lè máa wá sí wa òun kọ́ mo rí jọ yẹn. òun ni o. jọ fọkàn mi lẹ o ó ṣàárín bó ṣe rí èmi nìkan ló máa ń jẹ tó bá ń wọ ọkọ lọ wọkọ ẹ sí wa kí ni ọgọ rí lára ẹ. ìgbà mo ní high problem ni àmọ́ táìmù tí mo ti lo ẹ̀dùn ojú ti clear. o já lọ já lọ mi ò fo ṣe. jọmọ for the last time pé ìtẹ́ni jẹ. jẹ sọ fẹ má jẹ rí ẹ pẹ̀lú apá mọ fapá rẹ fún mi o ṣó ń gbọ́ mi. débi já lọ landlord work kọjá wájú àwọn olóburúkú tí wọn ní iṣẹ́ máa wákùnrin yọkùnrin jẹ ẹ ni. mi ò ṣe mọ olórí ọkọ idiot. Hmm. lẹ́ni tí mo rò pé tí n bá ti ẹ̀bẹ̀ á gbẹ̀bẹ̀ àṣọjọ́ kú ẹ̀ ti dé ẹni tí mo gbọ́dọ̀ fẹ́ pa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí wàhálà. búburú ni mo gbọ́jọ́ ṣùgbọ́n òkú ẹ̀ rèé o. lògbàlògbà ó jẹ́ rọra mọ́ lògbà ṣẹ́ o. ayé lọ àdẹ̀lẹ̀ à ń bá sáré. ayé tí ó kún wọn tó dẹ̀ tún ṣẹlẹ̀ biribiribiribiribiribiribiri láyé yìí biribiribiribiribiribiri láyé rí Ah, bálọ bálọ àbọ̀ ń bọ̀ Sẹ́ríkì. ìwọ ló gbé fóònù aláì ah. bóyá mo ti gbọ́ mo ti gbọ́ alpha ah, èmi wà mo wà bí ẹ̀wà mo wà bí tó fi mí sí dọ́pọ̀ a ní mi ò mọ tí mọ́ mi ò fa sìgá mọ́ wàláì mi lè máa parọ́ fún ẹ wàláì òun ṣe èèyàn tí mo lè parọ́ fún gbogbo orí burúkú tí mo kọ́ sí mú gan mo ti yọ́ dànù torí mo nífẹ̀ẹ́ wàláì mo ti yọ́ gbogbo ṣé ènì tó ní kí n kó yẹn gan kó rọrùn torí nǹkan tó fi ń mọ ọ̀pọ̀ ọmọ sẹ́rí kí ni wàá pọ̀ wà lẹ́ẹ̀kan ọkọ̀ tó kò tilẹ̀ sọ́run ó rọrùn bàbá mi ni. mo dáa mo ti gbọ́ ò fa ni mi ò ti gbọ́ mo ti gbọ́ mi ò mọ tó lórí burúkú tó wà wájú mi ló ń mọtí ah, ṣe bó ló ń bọ̀ látàárọ̀ gan-an ah. ó ń bọ̀ nǹkan tó sọ fún kó nìyẹn kí òun àbọ̀ látọ̀run wá sí délé ayé ah, má bínú mi mọ̀ pé ó ti dé sàlẹ̀ ó wá wájú lé wa àbí ó bá ti sọ yẹn tẹ́lẹ̀ mi bú ẹ bẹ́ẹ̀ bí má bínú bébì mi má bínú náà ókè mo ti gbọ́ ó ń bọ̀. ṣé sẹ́ríkì ló bí wọ̀ ṣé bàbá mi ló bí wọ̀. kí ló ṣe rẹ. torí o ti pàdé wèrè kan. olóòfà gbomọ́ òòfà Colorado òòmùtí oyọ earring oyọ ogun nǹkan nítorí kí ni torí ìfẹ́ kò yé mi ṣé ìwọ ìbò ṣe wà yìí ṣé ìfẹ́ wà nù ẹni ṣé ọmọkan tó jẹ́fẹ́ ni ṣọ́ọ̀fì ìfẹ́ wù ẹni ṣé ìfẹ́ lọ́ fi wù ẹni o wá lóun nífẹ̀ẹ́ ẹ o ò ṣe kankan mọ́ o ẹ kinní kan ní ẹ o wàá wàá ké wàá jẹ breakfast màá fi ẹ́ rẹ́rìn-ín màá fi ẹ́ mutí. ṣé o ṣe máa polówó burúkú nìyẹn ṣé o mọ̀ kò lè dùn mí fún ẹ o pàtẹ́lẹ́ pé o máa ń gbóríṣiríṣi sórí tó fi ẹkùn fi ní kàkà ẹ ó ti lò ó ti fi kun orí tí ó máa ń ṣe olórí burúkú ṣé mi ò jọ sẹ́ríkì ni mm. ṣé mi ò jọ sẹ́ríkì mm, olórí burúkú tọ́jú mo yọ ẹ́rìngì báyìí mi ò eh. mọ tí mọ́ mi ò fa sìgá eh. mo ti dán mú àlè ayé ìjà ẹ̀ ò ní da olórí burúkú yẹn rẹ̀ lè dùn mí fún ẹ o mm. jẹ́ ń sọ fún ẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ báyìí àdánwò ni ó ti kàn mí nìyẹn makọmakọ lóye ń kọ ó máa kọ wọn náà jọ ó máa kọ wọn náà jọ ó kúkú ah. wáyé bébì mi ó dúró rẹ ah. èmi bọ̀. wàá jẹ́ lójú páálí olówó òun tí owó òun gbó owó òun colorado owó òun kọkàn. bàbá ọkọ mi bàbá ọkọ mi. Ah, ọmọ ẹlẹ́lẹ̀ dé báwo ni mọ̀ wá nílé ó ń sùn. èmi ẹsẹ̀ nípa dáàbì mi. a lè pa wọn. ọ̀rọ̀ kọ́ ló ń bá mi sọ ọ̀rọ̀ tó ń bá mi sọ yìí yé mi wàláì tàláì. yẹn bẹ understand. mi ni understand kí. Eh? bálọ̀ bálọ̀ o àbọ̀ ń bọ̀ o. owó àjọ náà iṣẹ́ àdáṣe ó dẹ̀ wọlé náà. Ah. babe nisoro mike ń wọlé mike ń wọlé mọ̀ pé bí tí mò ń lọ ipò so tí n bá máa wọlé kò ń ṣe ni ṣé kí n wọlé kí n spend the time pẹ̀lú ẹ̀ ni. ẹ ṣe mọ̀ pé nǹkan tó sọ fẹ́mi ni pé ó dago méjì kó tó ní pàdé. Hey, but babe this is one twenty eh okay ṣé tí n bá sọ pé mo wọlé ń sìn kí n lo bíi twenty minutes pẹ̀lú ẹ ṣé yẹn ni mo spend time pẹ̀lú ẹ ni báyìí kí n wọlé lè na ó mọ kó tó máa ṣẹlẹ̀ tó bá ti di ọ̀la fúnra mi màá wá and i will spend like the whole day with you. Eh? èmi ti bú ẹ o. má lọ máa fọmọ olúmọ ń ṣáàṣì o mo fẹ́ kí sẹ́ríkì mú ẹ mo fẹ́ kó mú ẹ ni ó dáa mo ti gbọ́n ó dáa mo ti gbọ́n èmi ti ẹ ní kankan tí mo fẹ́ sọ fún ẹ ṣùgbọ́n látìgbà tó ti wọnú ayé mi báyìí mo kàn lọ change ni ó sọ fún mi pé wípé gbogbo wèrè tí mo kó símú mo ti yọ kúrò níbẹ̀ torí ti ẹni ogun ṣe torí anybody ṣé kí gan ò lè sọ pé kí n yọ dànù ẹ̀hẹ́n mo ti yọ everything mo ti ní pé kí n lọ school mo dẹ̀ ti lọ gba jamb mi kò jáde tó bá jáde tún kàwé náà máa pàṣẹ ẹ olóòbù èèyàn kan tí mo kàn rí tiẹ̀ ṣe ní tẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi olórí burúkú ni mo sọ pé à tóbi o má mọ tí mọ o má mu sìgá wọn má mu gbọmọ olórí burúkú ẹ̀kan sọ pé èmi wèrè lèmi wèrè ni èmi náà sọ pé wèrè nìyá ẹ̀ náà ah, mo sọ pé wèrè nìyá ẹ̀ stop you don't speak like that of your mother báwo mama sọ pé wèrè ni ìyá ah, ìyá kan náà ló bí yín. làpọ̀ má bínú olórí burúkú ni mọ́mí wà ah, ṣáà filẹ̀. ó ti ń fún nǹkan tí mi ò dákẹ́ a ní pé kó má máa ṣépè fún mọ́mí. ó dáa mo ti gbọ́ mi ní ṣépè mọ́ mo ní ṣépè tí màmí ayé ẹ̀ ni mo ń bọ́rọ̀ mi lọ ẹ̀gbọ́n mi nìkan ni kò tí ì change èmi dẹ̀ mọ̀ pé very soon ó máa change so mo ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ máa wà pẹ̀lú ẹ̀. point tèmi fẹ́ fàyọ ni pé mi ò láì bó ṣe máa ń lo àwọn verbal word láti máa fi qualify mọ́ mi yìí ìyáàyàn ni ìyáàyàn màmá jẹ́ lọ́jọ́ kọjọ́ no matter what ah so gbogbo ọ̀dọ̀ tí yín ó lè jẹ́ slang pé bí apò yẹmí ni bọ́ ah it's too expensive. ọ̀la eh? mo ti gbọ́n mi ní ṣépè fún mọ́mí wàá mọ́ wọn mọ́mí wọn kò ṣe mọ́mí tèmi mi ṣáà ṣépè báyìí ọ̀la mo ti gbọ́n ní ibùkún ilé ìtúsí ń pè mí kí ló ń pè mí fún báyìí mò ń bọ̀ ẹ lo apá ṣó lórí burúkú ni ẹ ni ṣé tí ẹ fẹ́ yẹ ẹ ni ṣó fẹ́ ya wèrè mo ní wọn máa pe nọ́mbà mi wọn ṣé mi wà ń bẹ ẹ ni mo ní wọn máa pe nọ́mbà mi mo dẹ̀ ń pe nọ́mbà mi ṣó fẹ́ ṣọ̀fọ̀ ni àmọ́ ti rí pé ìyá obìnrin ti jẹ ìyá ẹ̀ ìyá obìnrin ti jẹ yẹ ẹ wọ́n ní pé mi ò fẹ́ ẹ mi ì fẹ́ mọ́ tààrà tẹ ẹ fẹ́ gan tẹ́lẹ̀ wọ́n ní pé mi ò fẹ́ mọ́ òde fẹ́ sórí burúkú má pè nọ́mbà mi mọ́ o má pè nọ́mbà mi títí ẹ ò bá fẹ́ yẹ má pè nọ́mbà mi mọ́ o ó dà bọ̀ ó lè bú kó ṣì. ta ló pè tó ń sìn. àwọn olórí burúkú kan ni aṣọ́mú mi ni. aṣọ́mú what does that mean kí ni àṣọmú ta làṣọmú. àṣọmú náà ni. bẹ́ẹ̀ kí làṣọmú because àwọn àwọn nǹkan tó máa ń sọ ikọ̀ ń yé mi ewu tún kí ni mí ní àṣọmú ní wọ́n jẹ́ àṣọmú. yóò já sí ni àṣọmú mọ̀ pé nísìnyí tó bá gbé bẹ́ẹ̀ tó bá sọ pé àìlè yìí omi ìnífẹ̀ẹ́ o mi ní bá ṣe kankan àṣọmú ni àṣọmú tèmi náà nìyẹn torí mi ò fọ́ fún un ó ní nǹkan tí mò ń gbà lọ́wọ́ ẹ̀ tó àṣọmú mi ni ẹjọ́ ń ṣọ́ra wa mú. ó dà ọ máa tẹ díẹ̀ díẹ̀ ọ máa tẹ díẹ̀ díẹ̀ ọ káàlẹ̀ ti lọ bí ká má wojú àwọn ọmọ olórí burúkú yẹn o. ẹ má lọ fáwọn ọmọ olúwe ń ṣáǹsì o bá pé yẹn sọ pé ẹ wo bẹ ọkọ ẹni bẹbí yín wà nílé o bẹbí yín wà nílé sọ àlà ṣe jẹjẹ o ojú mi dojú ẹ o. mo ti dọ bọ́kú tó lọ o tún ní fẹ́ ká ní iṣẹ́ àìjẹ́. bá lọ bá lọ o àbọ̀ ń bọ̀ o. ẹ̀yin lẹ máa pa mí ẹ bá tún wá pa mí tán ẹ máa gbókun mi. láìláì ọjọ́ kú yóò ti kù ẹ ṣì máa pẹ́ pẹ́ pẹ́. Ah, ẹ wà ọmọ bíi èyí náà wà ti gbọ́n wọ́n wò pé báyé ṣe tọ́nu yàrá yẹn ẹ̀jẹ̀ wa ti yọjò ká tún fẹ́ jẹ̀kọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ gbé jẹ́ kó máa lọ nìyẹn. Hmm, lady lag. Mm -mm ladies first. Oh, ah, lady okay. four, lady four. Ladies okay. first. Four, four, oh. uh, eh, lady fourth. Oh. Ah, lady four. Mm. Mm. Mm. Eléyìí wọ́n ní wọ́n ní e- e- e- eléyìí máa méje èèyàn pọ̀ sí ni. Wọ́n jẹ́ kẹ́jẹ̀ tutù. Wọ́n jẹ́ kẹ́jẹ̀ yìí máa fresh. Wọ́n tọ́ wá ní eh, eh, áàtì pé téèyàn bá mu mm. ó máa ń fọ ẹ̀mí èèyàn àtọkùn èèyàn. Mm. ó máa jẹ́ kí gbogbo ẹ̀jẹ̀ yín tutù. ó tutù ní kọ́kọ́ yín balẹ̀. Mm. àmì. Ah. iṣẹ́ tó ṣe gbọ́ngbọ́n gbọ́ngbọ́n nìyẹn. nìyẹn wọ́n ní téèyàn bá tún mu dáadáa bóyá wà yẹn téèyàn bá padà sínú yàrá kí níyàn máa ṣe é. Ah, a iṣẹ́ gidi iṣẹ́ gidi nìyẹn. wọ́n tún dẹ́yìn obìnrin náà bá tún mú ó máa jẹ́ kí kíní máa lérí kí ló gba ló gba rọra ló gba. ẹ̀mí ìjẹba ẹ̀rọ ẹ̀mí ìjẹba ẹ̀ dúró náà. búburú ni mo gbọ́jọ́ ṣùgbọ́n ló gba ló gba ó jẹ́ rọra mo lè gbà sẹ́ o. ẹ̀ẹ́dẹ̀gbọ́n wo ni wọ́n lọ abẹ́lé àwẹ̀sán. ayé tí ó kún wọn tó dẹ̀ tó ń ṣẹlẹ̀. ẹ̀yà mọ́ bìrìbìrì láyé ní. bìrìbìrì bìrìbìrì bìrìbìrì láyé ń rí bálọ̀ bálọ̀ àbọ̀ ń bọ̀ sẹ́ni bí àbọ̀ ń bọ̀ sẹ́ríkì. alẹ́ o alẹ́ o alẹ́ o kí ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ fún ẹ lọ. ẹ mo ṣe ti wẹ̀ ń tàbí bẹ̀ mo rí pòsì ń bẹ̀ ṣáà máa sáré rán wáṣẹ́. iṣẹ́ sìn. ẹ ànípẹ́ di wọ́n ní ká sáré gbé nǹkan jáde kan. ẹ dúró ẹ dúró ṣe sẹ́ni àwọn ẹ wọ́n ní pé wọ́n bọ́ ṣe máa ń pín owó fáwọn èèyàn ní pé kásá lọ pín owó fáwọn èèyàn dẹ̀ ti ń ah. sùn jẹ́ ká tètè lọ. ẹ eh. eh, lórí pé wọn bóyá. onídìí o máa ma disturb wọn ó yẹ ká ti débẹ̀ tètè lọ wọlé. owó sùn lọ́wọ́ ní. Eh, ẹ dúró yẹn tó máa ṣe kùn ló ti fẹ́ jáde náà àti sáà tiẹ̀ àti ẹ̀ mọ́dà kò bọ̀ fi àràzáàkì o mo fẹ́ jáde o ẹ̀ sílẹ̀ kọ́ka àwọn ọmọ mi dán jáde o àbí báwo. wọ́n ní pé ká lọ distribute owó fáwọn èèyàn tọ́yìn máa fáwọn èèyàn yẹn lówó ó lè ti sùn so jẹ́ ká tètè lọ́kọ́ tó di pé táì máa lọ. má ṣe wá dúró náà. lórí sílẹ̀ kò tó wọ́n àwọn ìdè balẹ̀ yìí àwọn ah, ah. ìdè balẹ̀ yìí. àbọ̀ ń bọ̀ owó àjọ náà iṣẹ́ àdáṣe. ẹni lówó lọ́wọ́ láyé ń bá ṣe é owó ìwòrò jọ̀wọ́ wá fi lè mi ṣe. bàbá rẹ̀ jẹ́ ìdílé ọ̀pọ̀ rẹ̀ jẹ́ ìdílé. bàbá bọ́tẹ̀ ìyá ẹ̀mí mímọ́ ìyá ìyá òótọ́ bọ̀dá mi ọlọ́run ní jẹ́ kẹ́ jẹ ah. eh, ah, lọ téèyàn bá ń sọ̀rọ̀ kéèyàn gbọ́ gbogbo nǹkan tí máa ń sọ gbà yẹn náà lélẹ̀ ẹ máa ni mo jẹ́ sí mi lè ibi tí mo lọ náà sí the same thing náà làwọn náà sọ. Eh? the same thing kan bóyá gbogbo nǹkan tí wọ́n fà wọ́n fà tí wọ́n lọ fà. mo ti fà báyìí ó ti dùn olóbìrí pọ̀ mọ́ mi lọ́wọ́ báyìí. ṣé àwọn pásítọ̀ tí mo ní kọ́ lọ kò tí wọ́n wá rí. ọ̀dà mi lóhùn wọn láwọn olóyún mẹ́ta ló fẹ́ bímọ gbogbo wọn rọbí lọ́wọ́ sásìkò kan náà ní ìjọ ẹ̀yin náà wàá máa sọ fún mi. wọ́n wọ bí mo ti wá gùn báyìí wọ́n ah, bó ṣe gùn lórí bẹ́ẹ̀dì báyìí. bẹ́ẹ̀ ṣe ń gbé dúdú ẹ máa gbé pupa yíbo wa yorùbá wa fúlàní nìkan ni ò tí ì débi. mo ṣe fúlàní náà mi e sílẹ̀ gbà. ó ṣe fúlàní ọmọ oníwàrà. ṣe rí mi báyìí. wàrà lọ́wọ́ àtà. ẹ wo mi mọ́kọ́ tí mo lè ṣe o torí àwọn pásítọ̀ ọ̀hún náà ò tí lè ráyè wá báyìí pé káṣá lọ́ọ́ máa ka psalm twenty three ni o. Ah. èmi ò dẹ̀ mọ sáàmù ẹ̀wọ̀n pé mi kì í tẹ̀lé yín lọ church. wòlíì Israẹli torí kan ti bá mi pẹ̀lú girlfriend wọn ni mo ṣe dá Ọlọ́run gbogbo sáwọn tó ń tì ọ síwájú yẹn ìjọba mi ká kí lórúkọ ẹ̀ olúwa bá mi gbógun tàwọn tó gbógun tì í. ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àdúrà ló kú báyìí o torí gbogbo ẹ̀ náà ni máa ń sọ fún yín gbà ẹ̀ ẹ̀yin gan ọlọ́run ló ní kémi gan kí n jọmọ tó níbẹ̀rù ọlọ́run ẹ bá yé mi jẹ́ tán díẹ̀ ló kù ẹ máa rán mi ní kọ́ńdọ̀mù ẹ máa rán mi ní gbogbo ẹ̀hún lélẹ́yìn sí ilé ní báyìí sí ẹ̀ ta ni mo fẹ́ ké pè. tàtó rí wa àwọn pásítọ̀ wọn dé o. ẹ wọlé sà. Ah, ah, ah. What's this? kí ló ṣẹlẹ̀? This is what I see kí ló tó wá rí báyìí. àwọn ah, ah, ni ọ̀rẹ́ eh, mi ni mo mo ah, ara wọn ò yá. mo mísì ẹ lòdì mo mọ̀ pé bó ń ṣe rí ọ báyìí ṣèṣì gbogbo ní ṣe mi ti tán. exactly kódà gan wọn ti rán mi ọlápẹ̀mí mọ́lẹ̀ yín ni wọn ní kí sàmà bá wọn wá jí black káàkiri ìgbà tí mi dẹ mọ ọdọ yìí ìgbà tán dẹ ti dé nsìn ẹ jẹ́ kí excuse yín kẹ́ mọ̀ páwọn náà lẹ ń pariwo láti jọ. jíjẹ pàbó lábẹ́ dúpẹ́. láti wá ṣe kíni hmm, ẹ dúró ẹ padà síbẹ̀ yẹn as in mi understand nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. mo fẹ́ gba pátá ń di ẹ̀ ni. mo fẹ́ gba pátá ń mi. <laughs> pẹ̀lú bó ṣe rí kò tiẹ̀ bẹ́ lẹ́rù òkè kí wá gbẹ̀ láàyè kó wá gorí mi kó wá kú sí mi lórí o fẹ́ kó bá mi o fẹ́ pa mí ọmọ kékeré ara mi. Ah. ẹ̀yin náà wàá sọ fún mi pé kí n máa bọ̀ lábẹ́ dúró ẹjọ́ ṣó yọ ẹ̀yin sílẹ̀. Ah. ó yẹ kẹ́yìn bára yín sí òkè bọ́sábẹ́ dúvé ṣe bẹ́ẹ̀ gbòòyìn lẹ bọ́sábẹ́ dúvé náà. jésù ò ní jẹ ẹ̀gbọ́n mi ni ẹ̀jẹ̀ kan náà ni wà. simpson ni. àṣọ ayé ṣerú ẹ ah, kò sí nǹkan tó ń bò ó. o lè mọ sáré pé kí dírẹ́sì rẹ má bàa dọ̀tí lónìí máa ṣe fún ọ látẹ̀yìn wá ṣe fún látẹ̀yìn ẹ wò. jẹ́ ẹ sọ fún ẹ èmi kọ́ ló fẹ́ kó bá mi ìmọ̀ bí tẹ́tí tó júbọ̀ tó ti kókò tó kó sójú yìí ṣó ti gbọ́n má pa mí ẹ máa bára yín wò. fojú ẹ di tiẹ̀ kó fojú ẹ di tiẹ̀ kó. ṣe ti láwọn wèrè tẹ́ ń kó kiri. ṣé nítorí kójú mi rí báyìí bá mi ẹ̀ dí ti ojú ìkó bá mi ṣe kọ́lọ́ treatment ẹ̀yin e, náà ẹ wò ó sìn ẹyẹ ilé gbogbo wọn bónílé jẹ ó bónílé mú ó dọjọ́ kú sí ọ ń yẹrí. ọjọ́ kú ta ni ta ló fẹ́ kú. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ kẹ́ kú ṣùgbọ́n wèrè làwọn tẹ̀ ń kó kiri òun náà lè náà lè kú fún yín lọ́jọ́ kìíní yẹn sìn. kọ́lọ́ ah, treatment wo lèmi fẹ́ ṣe ṣé mo jẹ́ makeup artist ni ah. ṣebí bíi tẹ́lọ̀ lẹ fi mí sí. Ah. Eh, o lè díjì black mọ́ mi lọ́wọ́ kọ́ báyìí díjì ojú mi. kí la máa ṣe sí gbogbo ilé ìbáyìí sí wọlọ tó bá ṣe é ṣe kí tún táyé wá. ìtẹ̀ lè kú ẹ wo mo lágbè. what am I seeing. bọ̀dá mi. ta ni níbo níbo. ìwọ méje rè. Ah, ah, ìwọ méje. ìwọ méje rè. owó ìwòrò jọ̀wọ́ wá fi ilé ìṣèlú. babe kí ló ṣẹlẹ̀ kí ló dé. nothing. no you're not fine gbogbo ṣe ń wò kí nìkan tó ṣẹlẹ̀. kò sí dáì lọ bì dànù ni. ó sáré lọ bì bá òbí tó kan dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ mi kí nìkan tó kí nìkan tó ṣẹlẹ̀ ṣé nǹkan kan irritate ẹ ni. ibi tó ra ni o ibi tó ọ̀dà ọmọ kí mo sáré jẹ díẹ̀ ń bẹ̀ mo kàn rántí pé àṣírí kí ni ká má jẹ̀gbìn o mo kàn sáré lọ bì tiẹ̀ dànù ni mi ò rí ibi tán ń ṣàgbìyànjú. ìdí tí mo rà bó a jọ ń jẹ níyẹn ni náà. àjọ jẹ ìwọ ló ọ̀dà o èmi kò rántí pé àjẹ́ kí n fìfẹ́ mu mo ṣàwọn rántí pé sẹ́ríkì ni pé ìwọ ìdílé wa kọ́ agbọ́dọ̀ máa jẹ gbin. ìdílé ìbọn ò sọ fún mi pé òkè ń jẹ gbin náà. ebi wo ló ọ̀dà gbìn yẹn mi kò bẹ jẹ́ ń bẹ́ẹ̀ ni àti pé mo fọ́ fún ẹ. ok kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. kò sí èmi ti lọ bì dànù ìfún mi nìkan ni mi ò tí ì bì. Ah, bóyá tó bá ti délé wàá sọ fún popsi pé ẹ kì í jẹ̀gbìn bọ̀ ìwọ ti jẹ̀gbìn ọ if there is anything they can do. <laughs> ẹ kó o mọ̀ o mọ̀ sẹ́rí kí o máa ń mọ bàbá mi nà o kì í gbọ́ sẹ́rí kí ah, sẹ́rí kí o gbọ́dọ̀ mọ̀ pé mo jẹ̀gbìn o ikú máa pààyà mi ni. <sighs> kí ni màmá ṣe báyìí uh, oh, oh, okay anyways um, jẹ́ kí n bẹ gbé báàgì so that we can leave but are you sure you're fine àwọn kí mo tá láti ibi fún mi dànù ni mi ò lè rí ibi tán ó sábà ń gbé báàgì mi kó sanwó. ṣò tí wà tọ́ mi. ó ti rẹ̀ mí lórí pákó ń bìbì orí burúkú ni sẹ́ríkì o mi mọ bí tó ti rí wọ́ọ̀dì lé oṣù ìbí ẹ̀dẹ́ dùbí olórí burúkú olúwẹ̀ ò lè jẹ gbin. Ah. Sẹ́ríkì ó lọ́tún lọ́sì abánidé oníbánidé rẹ̀ ààyè ẹ má nà mí ó pẹ̀lú bàṣọ èmi gan tí ẹ ní wáyé. ọmọ yẹn ti sá lọ bá a rí wọn. ẹ wò tí wọn yà àmọ́ ìgídá ẹyẹ fò lọ́fẹ̀ẹ́ fi ṣe ẹjọ n tó ṣe mí kò sí ojú lásán. ojú lásán wa kí ló ń ah! ṣe ta ló ń ba yín jà ta lè gbádùn nǹkan. èwo nínú yín ló jẹ́ wọ̀. kí lè wọ bí a ṣe báyìí. ló tàpá sófin tí mo ní ẹ gbúdọ̀ ṣe o èwo nu yín. ooo oh, ah, popsi ẹ má bínú wa n kò lọ ṣe ṣìṣẹ́ gbín ni o. Oh mọ́mọ́ ṣé mo mọ tẹ̀lé bàbá mi jáde ni ó dẹ̀ ń jẹ́ mo dẹ̀ níjà jẹ́ kí n jẹ́ mo máa rántí ọ̀rọ̀ sẹ́rí kíbá mo sáré lọ bí ni. ó wá bí gbogbo ẹ̀. mo bí ibọ̀ díẹ̀ wà ń bẹ̀. ìgbà tó ti ń ṣe love love pẹ̀lú ọmọ yẹn mo ti fura kó máa gbà wọ́n. mo bí mọ́mọ́ ah. sẹ́rí kí mi mọ́ ọ̀la ìsítí mi mọ́mọ́. ó sẹ́rí kí ọlọ́ọ̀ fẹ́ sòkòwò fẹ́ ṣe oògùn owó ó mọ̀ pé látìgbà tí wọ́n ti gba tamak lọ́wọ́ mi tí mi ò ti róúnjẹ jẹ ní gáràjì gbogbo nǹkan ti rí bákan bákan fólódì mi. kódà tamak tí mò ń lọ ẹlòmíà kan máa wò mí bíi pé olóògbé àná lélẹ̀ ìta yóò ti yé ìgbà tó ti máa ń dòfà gáràjì lájà lọ fáínàlì gbogbo ẹ ti bọ̀ ìgbà mo ti mọ̀ pé kò sí ọ̀kan mọ́ kò sí ọkọ̀ ojú ti ti ní ojú ojú ò lè tí ọ. ilé tó wá le jù tí mo ṣe pa gbogbo ọmọ ọ̀pọ̀ lọ́wọ́ kan pé ó ya gbogbo tó bá fẹ́ já sí ó já síbẹ̀ ìyàwó tí mo fẹ́ sílé tí mo ń bọ́ tí mo ń fún lóúnjẹ lójú méjèèjì gbàtí ò sówó mọ́ ó ti ń yíhun padà sí mi ó ti ń ṣe bákan bákan ẹ̀rẹ̀ mọ̀ pé èmi rèé ọmọ náwó náwó ni mí ọmọ bùjẹ́bù dànù èní agbo pàṣó ọ̀túnla agbo òṣùpá jọ mẹ́rin màlá jọ karùn-ún tàyìndé mo ń gbà nǹkan mi káàkiri ni ẹ̀ ó ti wá di ká dé bẹ̀rẹ̀ tí nǹkan tẹ̀ máa fún wa lọ́wọ́ rárá wọ́n ń kì wá mọ̀ bàjẹ́ òsì sówó lẹ̀ mọ̀ ni wàá òkè òkè kàkà kójú tì mí ọmọ màá pawó dàtàwó ṣe ni ẹ jẹ́ kí n ṣoògùn owó káyé lè máa ṣe kí n kọ́ máa ṣe ẹ tó a lé ọ̀gá wa ọ̀gá wa àtàrí tó kéré sí ní kọ́ máa yẹ ọ̀gá ọ̀gá ọ̀gá láìkọ́ wọn iṣẹ́ àtẹ̀ntó jù ọ lọ náà. àtẹ̀ntó jù mí lọ àtẹ̀ntó jù mí lọ kọ́kọ́ máa sọ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀. ojú ò ní tì àṣẹ. ọmọ gbà ní ọtọ sádọgba ọgbà ò sì gbà ọ. àṣẹ wa. torí ewúrẹ́ awo ò wọlé ọ̀gbẹ̀rì kan náà hm. ọ̀dẹ̀ ewúrẹ́ awo lónìí àwọn ọmọ rẹ̀ tájì sí. àṣẹ. ẹ ọ ní sóògùn owó bọ sọ tọrọ bá kan lẹdọ bá kàn kí ó níbi wọn gbé sí. ẹja tètè gbé síbẹ̀ o. ọ̀rọ̀ rẹ ti dayọ̀ àgbẹ̀fìlẹ̀ rẹ̀ ṣe wògbé o iṣẹ́ kékeré kan ní í ṣe fún ọ òṣòlẹ̀ wọn á pè é. Ah, ifá ifá mi ṣoṣolẹ oògùn owó tó máa sáré dáhùn lọ́wọ́ kan tí màá máa náwó tí màá máa bí sáà nǹkan tí mo fẹ́ nìyẹn. ìdáhùn èèyàn ń pè ní ìsínú òṣòlẹ̀ òṣòlẹ̀ wọn á pè é ńláńlá lewé àgbàgbàrú ńláńlá lewé sápóró tá a bá parí iṣẹ́ ìtàn ah, tíbi lọ́ọ́ fi fọn ọ̀dà owó ò ní dá ọ torí ọ̀dà ẹjọ́ ìdá wọn mọ́ ìyẹn náà dẹ̀ máa mówó tó tó ah! wá owó ńlá. mo ní ibi láwọn apá màlúù sí ọ bẹ̀rẹ̀ sí í ta sọ ni. ẹ ti kú òkú jèrè ifá ẹ ti da gbogbo ẹrú jèrè hmm. pẹ̀lú gbogbo ibi tí mo ti ní ìdè tí mo ti jáyé dé tí mo ti rìn ìdè tí mo mọ̀ ọ́dẹ́ yẹn ṣé màá máa ṣí aṣọ ni àbí màá kàn máa kiri aṣọ máa gbáṣọ lórí màá ta aṣọ kiri. o délẹ̀ dé ó pẹ̀dẹ̀ rẹ̀ dílẹ̀. ó dẹ̀ pé dẹ̀. sórí aṣọ tó bá ń tà yìí làwọ̀ parí iṣẹ́ sí ọ̀ọ́kàn pin fáwọn ọmọ rẹ̀ á máa tà á gbogbo ẹni wọ́n bá ti wọṣọ ìláyé ògo ọlá o ajé wọn tán bá wáyé yóò dìde ẹ níwọ̀n ìgbà táwọn èèyàn bá ṣe rìn lórí òkè ìpẹ́ ajé rẹ̀ ò lè tán. o òṣòlẹ̀ yẹn táwọn èèyàn bá ti ń wọ aṣọ yẹn bẹ́ẹ̀ni gbogbo ọlá àtọrọ tí yóò di tiẹ̀ èèyàn sì lè tán lórílẹ̀ èèyàn lè tán láyé bá tọ́pá tún yóò tún gbàlúgbò míì lọ tún lọ tà. ó dàbí ogun ti ń yé mi. àwọn boys ń tẹ̀lé mi lẹ́yìn àwọn ni wọ́n máa taṣọ. rárá o àwọn ọmọ tó bí ni wọ́n máa taṣọ àkúgbé bó sì jó kìrìkà ni èyíkéyìí ọba jẹ́ tá bá ti ń ta ẹni ọba ti wọ́sọ yìí ire wọn di tiẹ̀ ọlá wọn di tiẹ̀. àwọn ọmọ bíbí inú mi. bẹ́ẹ̀ni ṣé nǹkan ní ṣe wọn. nǹkan kò ní wọn ṣe nǹkan kò ní wọn ṣe ó ah, sólè agbárí ẹlẹ́ni mọ́tẹ́ni wọ́n pè é. sólè agbárí ẹni ẹlẹ́ni mọ̀tẹ́ni nǹkan kò dẹ̀ níṣà. yóò lọ gbà wá fún ọ. ìyá máa lórí lọ́tún tó lù sí bí tọ̀tún tó sì tẹ̀lé lọ́yẹ́ fi kú ọmọ àgbàníọ́ ọmọ àgbàníọ́ bàbá lílá ọtí lówó àṣẹwà sẹ́ríkì àṣẹwà sẹ́ríkì. tówó yẹn máa dé bàbá àwọn orúkọ dání àwọn sẹ́ríkì olówó. sẹ́ríkì olówó sẹ́ríkì olówó sẹ́ríkì olówó sẹ́ríkì ah, olówó. bàbá ó yẹn máa dé ah màá ṣe bẹbẹ fún yín o. lóòótọ́. ah bàbá màá kọ́lé ra mọ́tò fún yín. tí n bá wá sà tí ò bá rí bọ́ ṣe rò bí mo ṣe sọ yìí ń fi ṣe awólẹ̀ ń padà lù wá. ẹ̀yẹn náà tún lọ kọ́ ọ lè máa bọ́ ṣe dá mi lójú sí. ṣéríkì ṣéríkì. àwò a ti pe owó mọ́lẹ̀ sẹ́ríkì olówó. bàbá sẹ́ríkì olówó. bàbá sẹ́ríkì olówó. bàbá wọ́n gbàgbé mi o. wọ́n gbàgbé mi o. ojú ayé ẹjú òun ní yẹ láéláé ni mo bàbá lílá. sẹ́ríkì. bàbá lílá. sẹ́ríkì. kò sí nǹkan tí mi fi bá ọmọ méjèèjì yẹn sọ̀rọ̀ tán. ó bẹ wọn mú rọ wọn wọ́n fárígá ni pé àwọn onílẹ́wù ta ọ̀dẹ̀ káwọn máa lọ kiri aṣọ òkè káwèrè kọ́ káàkiri àwọn ò lè ṣe o. kí ló ń sọ yìí ọkọ àwọn ọmọ yìí ọmọ tá a bá kọ́ ní kọ̀rọ̀ sóbì lẹ́nu tó bá ti pọ́ ọkọ wọn tí wọ́n sì tọ́ wọn òye á lè kọ̀rọ̀ sí ọ lẹ́nu tó o bá bẹ̀ wọ́n nǹkan pé kan sí. ẹ orí yẹn náà sọ àráyè láti kọ́ra wa láwọn ẹ̀kọ́ wèrè kọ̀ọ̀kan náà wọ̀ pé mi náà bí sì mò ń já gbòòrò káàkiri ni so but now nisin kí la máa ṣe because wọ́n gbúdọ̀ kiri mo dẹ̀ gbúdọ̀ lówó tó bá ara ẹ fẹ́ ṣe. ọ̀rọ̀ bá rí báwo níbi àtúlẹ̀ gbẹ̀gà. ẹ̀hẹ́n ọdún mo ṣe sáwà báyìí náà nìyẹn. èmi ò parí iṣẹ́ kan fún àfọ̀sẹ́ àfọ̀ṣẹ ni ọ máa fi ba ẹnu láàárọ̀ nítorí ọ fi bá wọn sọ̀rọ̀ pé kàn kiri wọn sì kiri. àfọ̀ṣẹ. ó ó ó ó ó ó ti yé mi ó ti yé mi àwíṣẹ àfọ̀gbọ́n. gbọ́n sìrìkì wo bí o tún gbé mi lọ wo bí o tún gbé mi lọ àfọ̀sí àfọ̀gbọ́ ó gbé kẹ́ni. wọ́n gbé èmi di ti bá yín rìn nínú ayé gbogbo àwọn ẹ̀rọ ìjọ wa lójú. ewé ti dàpọ̀ mọ́ ṣe ọṣẹ eh, ewé jèjì sí eh, ìwọnú ara wọn. ìyá lò náà tá a bá ti lò ó <laughs> àtàpàlò rẹ̀ ta fà bí a bá bẹ́ gònìgò dé sí gbàgbọ́n lọ̀gá sọkò kò sí tí ó bá wọn sọkọ̀ nǹkan oníjà kọ̀ rẹ mọ́ wọn máa gbọ́ṣẹ́ ọ lẹ́nu. ó ti tán ó ti tán ok. bó ṣe rí nu. ó ti tán bó ṣe rí nu. Eh, ìyẹn lọ bẹ́ẹ̀ kárí. nǹkan tí mo tún fẹ́ béèrè lélẹ̀ bàbá lílà ká ní mo wá bá wọn sọ̀rọ̀ yẹn tó ń sìn wọ́n ti gbọ́ iṣẹ́ yẹn dẹ̀ ti dáhùn mo ti lówó mo dẹ̀ ti ń wà òkè ẹjọ́ ṣé kò ní sí wàhálà kankan. wàhálà ẹ̀wẹ̀ kò sí wàhálà kò sábò kankan nǹkan tí mo kàn rí èèwọ̀ ni kì í sì ṣe wàhálà èèwọ̀ yàtọ̀ sí wàhálà. Oh, ok ilé wọ̀ yẹn. so ráwọn ọmọ méjì tá a lo àfọ̀ṣẹ tán fi ń bọ́ kiri nǹkan yìí tí dèlè ọ́ fífún wọn ò gbọ́dọ̀ jẹ̀gbín máa wò tí kanu wọn bá kẹ́ fẹ́rẹ́ tó ṣèṣì tó jẹ ìgbín ọjọ́ náà lólódì rẹ̀ ó jáde láyé o hmm? ọjọ́ náà ìgbàkigbà sí ni tẹ́ǹsán sì ni pé tí n bá ti ṣe dán yẹn tí mo dẹ̀ ti dolówó ìgbín jíjẹ ti dèwọ̀ fáwọn ọmọ mi. ó ti dèwọ̀ fún wọn. ó dà ó dà káwa náà kọrin bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ àbọ̀ ń ṣe mistake wọ́n kàn lọ jẹ́ ah! pé kí ló máa ṣẹlẹ̀. ewu ni o tán bá lè ṣèṣì tán jẹ́ ìgbín ọtí màpá ti rúfin èèwọ̀ tá a ní a máa ṣe olódì rẹ nìyẹn bá dì mọ́ àmọ́. Ah, tó bá ṣe wípé ọwọ́ ara wọ ẹ̀bẹ̀ sí wọn tó bẹ̀ wọ́n tán wá finú fẹ́ dọ̀ tán wá kiri aṣọ yìí ikú tó ọ̀bà kú òde tí wọ́n nù. tó bá jẹ̀bi yẹn hmm. ó yẹ kó lódì mi kú àbí. bẹ́ẹ̀ ni. tí mo bá wá bẹ̀ wọ́n kó tó di pé lódì mi jáde láyé pé ó dà o nǹkan tá a lò fún yín rè o ẹ má bínú o kí bàbá yín náà lè lówó lọ́wọ́ ni o ẹ bá mi kiri o kí bàbá yín dẹ̀ má bà o so ikú máa yẹ lórí tèmi yọ yẹ ó dorí olóde wọn. àwọn awakú bẹ́ẹ̀ni babalíla kò dáa babalíla kò dáa nígbà tí n bá bímọ méjì tí wọn bá lọ jẹ́wọ́ táwọn méjèèjì wá tún fínú fẹ́ dọ̀ tó bá lọ kú jọ kí ló máa jèrè mi nígbà tí n bá lọ tán. kò sí tí a ṣe báyìí náà tí ò ní ní rìtàn téèyàn kan bá sọ pé òun ṣe ó mú jẹ ìrànlọ́pàá. kódà kò sí wàhálà. Eh, owó asáàdì. owó wà. ó bá ní kò bá jẹ ntẹ́ni máa ṣe rí bàbá lílà délé máa jẹ́ kó yí wọn pé ìrántí sọ àwọn ìwọ̀dílé wa kan fún yín o ah! ẹ má jẹ́ gbin o ẹ má dèbí ìgbín rárá o. ó dè wọ́n mọ̀lẹ́bí wa o. ìwọlé wa ni o ti gẹ́ẹ̀tì ẹ̀. ìwọ mọ̀lẹ́bí wa ni o. ti gẹ́ẹ̀tì ẹ̀. ó dá mi lọ. gẹ́ẹ̀tì o ti gẹ́ẹ̀tì ẹ̀. <laughs> kò sógun wọn kò sọ tẹ̀ mọ́. kóyá bá mi pèsè ìbí ní kíákíá ní kíákíá ní kíákíá. sọ ṣó ti wá tán ni. ọmọ burúkú ó lọ jẹ. ṣé wẹ́ẹ́rì sunko ni. ó jẹ abájọ ọwọ́ mi ò tó. yọrí jíjáde ni ó yẹ pé àgàn jáde lásán o ọlọ́run ó ní kankan tó ń dùn mí lọ́kàn lórí ọ̀rọ̀ yìí tẹ́ kì í ṣe ìyẹn ni mo ṣe wọ pé tàbá ti ṣe fàájì tíwájú wa ti wọra a lè bára wa sòótọ́ ọ̀rọ̀ láti ibẹ̀ ó ti yé bí wọ́n dẹ̀ ti ń ṣe fàájì òótọ́ màmá ṣe kí ni màmá jáde so tó tọrọ bá dẹ̀ ti ń jáde bá ti ń gbé tí ọ̀tún wọlé kò ní gbà tó sí bọ́tà ẹ̀tìkẹ́ bọ̀ tí ò bá sí nǹkan kan rárá lára tí wọ́n bá ń sọ wèrè ọ̀rọ̀ kan kò tiẹ̀ ní ní mímì ó ti gẹ̀ẹ́tẹ̀ mo pé ẹ ti wà tún joblizing ẹ eh, as in ẹ eh, ṣiṣẹ́ ẹ wà joblizing. ṣé kí wọ́n ló ní ká máa lọ skul o mhm. pé tá a bá ti parí wa ẹ kí ká bọ́ sí ìgboro ó wà ní a jobless ẹ̀yin lẹ́ni ká máa ṣiṣẹ́. joblessness ìbò yìí so nu joblizing yẹn máa gbà ah, bẹ́ẹ̀ wà mo lè ṣe àwọn kankan tó yẹ kẹ́yìn náà tiẹ̀ máa lọ kẹ́ máa bọ̀ kẹ́ máa mú wálé. Ah. ká tẹ̀lé ń lọ támákì. táwọn tẹ̀ ń lọ lájọ́ náà kílẹ̀ rí gbà bẹ́ẹ̀. kẹ̀kẹ́ kí mi tiẹ̀ kọ́ máa dé owó kẹ̀kẹ́ yìí. owó kẹ̀kẹ́ kọ́ owó máa rú wa nì. tí mo rò rè jèrè mo gbé kí máa kiri ọsàn máa gbé ah ọsàn fúnra ẹ̀yìn ọmọ ọmọ sẹ́ríkì ìdójútì ni ó ti yẹ ẹ̀ lè kiri ọsàn. mo tún wo bọ̀bọ̀ kan wà lágídí ń gbè hmm ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ló máa ń kiri. ọ̀gẹ̀dẹ̀ èmi mọ ọgá yẹn tó máa ń kiri kiri mm. bàmú gbọ́ pé wọ́n ní pé bóyá ìwà yẹn ó ti kọ́lé. ó ta ọ̀gẹ̀dẹ̀ ó fi kọ́lé. Ah, ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ló máa ń mọ. ló ti yẹ ẹ ẹ ẹ náà máa yẹ màá sáré kọ́lé lọ́wọ́ kan ńlá gidi nìyẹn ó ti yé mo tó rò pé ìlọ ah, kò da iṣẹ́ ọmọ Ìgbò nìyẹn ń ṣe so kẹ́yìn ọmọ tẹjọ́ ọmọ Yorùbá kẹ́ ṣe irú iṣẹ́ yẹn tẹ ok Seriki jẹ́kí jẹ́ kí ni yìí ṣáṣọ ta fẹ́ tà ṣáfẹ́ máa tà online ni àbò máa fún wa bùtíkì tó yá òrì tó kan gan torí dírípà lè mi báwo la fẹ́ tà mo ti fẹ́ mọ̀ ọ́n sìn nìyẹn. oúnjẹ pé máa ṣí bùtíkì o ẹni ṣí bùtíkì. èmi máa ń wọ̀ tábà ṣí bùtíkì máa tà pọ̀ sí. ẹ̀rọ ẹ̀ má ṣí bùtíkì báwo la fẹ́ tà bùtíkì ò kì í yá ọmọ pé wèrè ló ń lọ bùtíkì ẹ̀ńtórí ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ̀ńtórí ọ̀tọ̀ mobile tẹ́ríkì ṣé ẹ̀ wáìnì wáìnì ṣẹjẹ jẹnẹrétọ̀ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ jáìnsìn kankan mm. ẹ dá padà o torí èmi ò understand bẹ́ẹ̀ ti ṣe pé mítìyìn gan lára ti ń fún mi pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah ẹ sọ pé àwọn kan ta aṣọ ìkan tọ̀gẹ̀dẹ̀ àgbààgbà kí mo máa kiri aṣọ èmi tó yọ bèbí ah kẹ́fọ́dì ti mọ̀ lábẹ́ tẹ̀ èmi ò lè kiri o èmi ò lè kiri o àwa máa káṣọ ṣé kàtàǹgbà láti fẹ́ lọ ta ni àbíbo pọ́psí ẹ kún bẹ́ẹ̀ jàre ẹ kún bẹ́ẹ̀ bá so plé mẹ́mọ́ jàre ẹ bá wa sọ̀rọ̀ ẹ gbèmí ò tiẹ̀ ní wàhálà èmi lè ta aṣọ ṣí bùtíkì fún mi aláyé tàbí kò kó fún mi kí n máa ta lórí whatsapp ta lórí snapchat ta lórí instagram ó dẹ̀ ti lọ bá yẹn bọ́ kiri. èmi ò lè ta ẹni tí tóyọ tóyọ tóyọ ní sùúrù ní sùúrù so orí ẹ pé jèrè àkọ́bí rẹ̀. ẹ jẹ́ kí mi understand pọ̀ sí. kò ṣeé jèrè tó mi fẹ́ kẹ́ ẹ ṣe à ń ta oníbùtíkì dé yẹn kò dáa so ẹ kàn lọ gẹ́tì. níbo la ti fẹ́ lọ tà sáfẹ́ kó lọ kàtàngóà ni. bí ó kiri ká ó ti yẹ yín sìn ẹ fà kókó ẹ má fà kókó rìn ẹ má má ta lẹ́yọ ẹyọ lẹ́yọ ẹyọ owó tó bá ń wọlé síbẹ̀ ẹ̀yin deliver bó bá dẹ̀ wù yín ẹ má deliver ẹ̀mí ò yẹ ní ìfẹ́ deliver yín ó ti yẹ sìn tẹ́ẹ̀ bá tó wá lè ṣe yẹn ẹ kàn gbé mọ́tò kékeré kan àgbèsè yín dì ó ti yé yín ìyẹn lè máa fi yín. tí mọ́tò bá ti wà á bẹ̀ sí yín. bọ̀ ẹ máa ta ẹ sì máa máa ní tẹ máa pàtẹ́ sí yẹn o ẹ máa tọ̀ láì. àwọn obìnrin pọ̀ lórí lórí kíní mi. ẹ bá tọ̀ láì. ká kó sínú mọ́tò ṣá. ó yá tó bá tẹ́sí bá ti wà ó yá mo wà pẹ̀lú ẹ̀ ṣe rí kí. burúkú ni ẹ ni kí ló ṣe tó yọ ẹ ṣe là ń sọ. àtàjà tẹ́lẹ̀ ni ṣáà máa lo mọ́tò. tẹ́sí ṣẹ́sí pọ̀ jù ní tó bá tún fẹ́ kan sí ń kọ́. èmi ò lè kiri o wàhálà ìṣẹ́yìn kí mi ò lè kiri nǹkan tí wọ́n fẹ́ ṣe ni ká ẹ ṣe èmi ò lè kiri ó dàtí máa kiri kí n kú. Ah, ó dàtí máa kiri kí n kú mi ah, lè kiri èmi tó yẹ gbogbo àwọn boyfriend mi lábẹ́tẹ̀ rẹ̀ wọ́n máa ń pọ́n mi àìrọ kò sọ̀rọ̀ ẹ̀bẹ̀ sẹ̀ríkì irọ́ irọ́ irọ́ tó bá yẹ ti yí pé ká tànù ṣọ́ọ̀bù ká gba boutique ká ṣí boutique tó yẹ pé ó drip sẹ̀ríkì ọmọ sẹ̀ríkì clothing concept yẹn lọ. lóyún bó lọ school ọmọ sẹ̀ríkì concept ṣé ló burúkú ni àwọn ṣe production. àlèkiri ah, ah, àlèkiri ah, ẹ má wọlé àwọn àlèkiri àlèkiri àlèkiri tó bá fẹ́ ká ta online ẹ máa ṣí bùtíkì fún wa ó sì lè ṣe lọ́wọ́ wa. olórí burúkú omi ti sọ fún kéyìí kí ló kọ́ ṣí bá a fẹ́ mi kí máa tọ́ sí i. wọ́n wá fi mọ́tò sí i. àní ẹja yín lọ sẹ́tẹ̀ bá ti lè kí ẹja yín lọ. má wọlé má wọlé má yẹ ká sọ fún kánṣu ẹ kánṣu ẹ. mi náà ṣàlàyé pé kí ló ti ṣe sẹ́rí kí pé pàdé òjijì. àní kò kánṣu ẹ àkìrí mọ́. èmi ti ẹ̀rí nǹkan kan ti fẹ́ sọ fún yín ẹ̀rọ rẹ lọ́mọṣẹ́ tó pọ̀ bóyá kẹ́yìn máa kiri àbí káwọn ọ̀ṣẹ́ yín máa kiri ah, kọ́ni máa máa deliver fáwà ah, káwọn máa gbà ń jẹ ní múwá láwà àwọn olè ọ́zù o. ẹja mi lórí ẹ ẹ ọ̀dà fún kọ́tà máa jẹ ẹ ọ̀dà fún kọ́tà máa jẹ. wọ́n mi ah, kí ń wò tàbí ń kiri a máa dìrì bá àwọn máa kiri. èmi tó yọ bèbí kiri èmi kiri. ẹ kiri gidi ẹ kiri gidi mo lè sọ sọ sọ sọ kì í ṣe wàhálà ẹ̀yin méjèèjì yìí àti lórí bẹ́ẹ̀kì o àti ìwà burúkú tí àbáàsì bàbá yín àkàndé àbáàsì tó ń wì kọ́lé lèmi kúrò nínú ilé wọ́n ní bọ́lá lè yín kúrò lè wáyé gò dá. àwa tó kò sí bá a ṣe sọ ẹ ti tí a bá wá bá mú wa bùn ẹ dán nǹkan báyìí wò ẹ dán nǹkan báyìí wò sáwọn ọmọ bíbí inú yín ẹ ẹjọ tó bá jára àtàǹkọ àbí tó bá jọ mẹbí Ah, ẹ wò tá a bá tiẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ẹja bẹ́ẹ̀ rẹ̀ ìyá tó lẹ́sẹ̀ tí nǹkan tó wà lè báyìí ẹ̀yin náà ẹ fa ilé tó pọ̀ nù ẹ̀. èmi ẹbí ilé tó pọ̀ nù ẹ̀. lọ́nà wo. tó bá jẹ́ pé gbogbo ìgbà tí ẹ̀yin ò tẹ́ fi wà nílé gẹ́gẹ́ bí ìyàwó tó jẹ́ pé àwọn ọmọ jẹ yín lógún ju ọjà yín lọ ṣé ìgbésí ayé wọn rí báyìí ẹ̀yin gangan lẹ fún wọn láǹfààní tí wọ́n tí wọ́n fi tí wọ́n yà yìí nígbà tẹ́yìn ti mọ̀ pé wọ́n so pásọ̀ fúra pásọ̀ ti dáná báyìí nìsín. eléyìí tó tẹ̀ wá eléyìí tó tún jòrò bẹ́ẹ̀ gangan nìsín ni pé ẹ dọ̀dọ̀ rọ̀ bọ̀dá mi nìsín báyìí kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gangan ká mọ̀ báyìí. ṣe ó yẹ pé Lámìdí Lámìdí ọmọ ìyá mi gidi ni ẹ sórí ní tó lè ṣẹlẹ̀ sí ni pé kí tó yọ sí àtẹ̀gbọ́n ẹ̀ nísinsinsinsinsin kọ́ lọ mú ṣùkà kọ́ má lo mọ́tò kọ́ gbé àwọn òkè ká yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní tinú fẹ́ dán wọn ó máa kiri lọ. ẹ dá padà sẹ́ríkì ẹ dá padà sẹ́ríkì kiri ṣe ń wáyé ẹni ọ̀lẹ́ kiri o. ọ̀kẹ́ bá wọn sọ̀rọ̀ o. ẹlẹ́dàá mi kọ̀ orí mi kọ̀ gbogbo ara mi kọ̀. ẹ ti ẹ̀dùn náà yàtọ̀ ọ̀rọ̀ sí ẹ̀dùn náà ẹ̀yìn bọ̀dá mi ẹjọ táwọn ọmọ ìka ni wọn wá kiri kí ni ẹ ṣe ká máa lọ sọ́dọ̀ bàbá tí ì balẹ̀ ẹ. làmìlì ọ̀dọ̀ bàbá kan tó lè ràn wá lọ́wọ́ ni mo fẹ́ gbogbo ẹlẹ́dàá wọn pọ̀ tó pariwo yẹn tó bá gbọ́ wúlẹ̀ òun lọ ẹ̀bẹ̀ sí ẹ̀rọ àbá gbogbo wọn. kí ni wúlẹ̀ yóò wá ẹ ṣe kí a lè máa mọ́ṣù ká. ẹ máa lè mọ káyọ̀dé wa o Abas, ni wúlẹ̀ lè mọ káyọ̀dé. Abbas Akode Abas, Akode Abas, Akode kí ni wúlẹ̀ wúlẹ̀. o ṣe sórí tí wọ́n bá kọ̀ tí wọ́n ò kiri nínú èmi àbáwọn ọmọ ẹ̀ méjèèjì

ẹ ikú lè rí ẹsẹ. ilé ilé kankan lọ ẹ ẹ lè lọ́jú ẹjẹ àlọ́ ẹjẹ kan ọmọ yìí kiri lé. àwọn ọmọ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ lọ́wọ́ ilé ilé o ọjọ́ tuntun ọjọ́ àwọn ọmọdé ilé ilé o ṣé ní kí ni mo ilé lọ́wọ́ tààrà ilé lọ́wọ́ tààrà. ṣé ní kí jáde o ayọ̀ lọ́ba marry. Ah. Do your job, do your job. Arrest them, I will do cuff them. I will do my job, but give me one ṣe? Àní wọ́n ń béèrè owó, wọ́n ń béèrè owó. Everyone. Bye, bye. Yes, yes. Ẹ dúpẹ́ lọ́wọ́ wa, ẹ fẹ́ kí n ah! okay, kú èèyàn lọ́rùn lọ́wọ́. Ó ọkùnrin Okay, àánú yìí ni mo fẹ́ níbo mo ti fẹ́ rí twenty million. kálá mi máa kálá lórí ilé bó láti fẹ́ rí. wọ́n ṣe one hundred thousand sí i ìyẹn ti kú òun bẹ́ẹ̀ ni ṣé kò dín dínkù. ẹ̀yà kí ni ká fi ṣe é lálejò kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. ẹ ojú kálá kí ló ṣe é ní ojú ìtura ìwájú mi ló wà ní kí ló ṣe é. yé mo kú o mọ́mọ́ mi. mílíọ̀nù náírà wà láàrin forty eight hours. ṣé ká fi sílẹ̀ bẹ́ẹ̀ kí nǹkan tó ń tán lẹ̀ tí wọ́n bá pe àwa méjèèjì lẹ́jọ́ pé kí n jáde tán fún wa. ẹ̀fọn dájú ẹ wà lọ́wọ́ ìjọba. bẹ́ẹ̀ ni sir. tó bá fẹ́ di ọwọ́ yẹn wá èmi já gbà padà lọ́kà sí please ma. your money ra. ẹ eh, wetin you dey try me to do. ìfẹ́ ká jojú ayé. àwa ni wọ́n ń pè ní ọ̀gbọ́n family. ó gbá lórí wa nílé. tẹ́ ẹ bá kọlu wa. ẹ ní ìwé lọ. sẹ́ǹgbọ́. ọgbà ìdíwé. ọ̀gbọ́n family irú family wo rèé o irin já fínrin so kànnàkànnà já tó wù tó wù gbẹgẹdẹ gbiná ah. gbogbo ńlá ti ra wọn gbá pẹpẹ skata skata iṣu àtayànyàn sinimá ti tún ọgbà family rèé o. dàgbà níbi ká ṣe sinimá ló gbé jáde ó ti wà lórí YouTube Yorùbá Plus TV lẹ́ ó ti rìn the Ogba's family. One family breaking up in a disarray, unstable, unrest, volatile, atrocity, calamity, flying ointments, war in the Ogba's family. Ogun burúkú láàrin ẹbí kan náà. Èdè àṣàṣì àrùn sí àpẹta. Ìyàgbó nǹkan tó ní kí àfi ìṣòwò máa gbọ́ṣẹ́ òun fọ́hùn lẹ́nu. Kémi ọwọ́ lè tọ̀ yín nìsín. Eh. Olúwe mú yín kọ́ ka yín ka tèkó. Ó yín yìí dìbàdàn. Kẹ́wàá lọ gbẹ̀mí bẹ́ẹ̀ kẹ́kẹ́ kẹ́mi yín lọ yọ bọ́mọlúwẹ̀ lọ́jọ́lù ọ̀daràn. Bí wọ́n bá tiẹ̀ pé ojú ń dàgbà wọ́n níbẹ̀ gbó ni. Ah. bẹ́tí wàá náà. Ah. ẹ ń gbọ́ bá gbẹ́sẹ̀ mi wò ah. kí ni fi ṣe ni. <laughs> ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí nínú sinimá titun Ogban's Family. ṣé tó bí kọ̀kọ́ bá kọ̀ wá bùn sí tẹkọ̀ sọ́dá lára yóò sọ̀rọ̀ Taofiki wọn ní Taofiki dákun já mi ní fóònù mi hmm. mo ní pé kí ni mo fẹ́ rẹ́kọ̀dù bàbá mi pàtẹ́yìn síbí. màá hmm. bọ́ sí TikTok. Hmm mo wá pe àwọn àgbà gífà mọ́mọ́ ní ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀. ó dáa o ọmọge bọ́ ọ̀ sẹ́yìn bọ́ ọ̀ sẹ́yìn wẹ̀rẹ̀ yìí rà o. àdúgbò ni ṣòfò ọmọ rẹ̀ yìí àdúgbò ní ìsìn sálá kó gbogbo olúwa náà nǹkan ti sẹ́yìn wọn láì wọ́n ò èyí ti mú kanlẹ̀ okùn tèmi àti yín kí mo lè ṣe ráàyè kí mo lè ṣe ráàyè pẹ́rẹ́ sí ní ayé ìta ayé lè lójúmọ́ kan tún sè. a content created by Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ produced by Ṣiyọ̀bọ́lá Afeez and directed by Wasiu Owoya Gaozu starring Fúnmi Awẹ́lẹ́wà Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ Àkànní Ẹ̀kún Afeez Ọwọ́ Sisi Quadri Ìyàgbọ́nkán Táíwò Ìbíkúnlé Ṣiyọ̀bọ́lá Afeez Bankantoni Jami Jamiu Azeez Ọláyẹmí Jímọ̀yẹ́kẹ́ Mọ̀súrì Jàyẹ́gbẹ̀mí Tóbi and many more nínú sinimá titun tá a gbàkọ́lé ẹ̀ ní Godbless family. àánú ta ni ológo nínú àwọn ọmọ mọ́ra àwọn tí mo bí. tá a bá wò dáadáa ṣé bẹ́ẹ̀ nìkan mo kàwé sẹ́yìn tó kù kàwé ni ẹ kàwé nítorí ẹ̀ ni mo fi jẹ́ idó. bẹ́ẹ̀ yóò kú kó o lè pẹ́ tó fi kú kó òkú gan sàn ìwé tó ọlọ́ọ̀ Cambridge iṣẹ́ kí lórí ṣe o àmọ́ ṣe pé ọkàwé gidi ìwé pàyàmọ́rí ìwọ́n tó pé ẹ̀họ́ ẹ̀hù lọ́kà ọmọ àṣepọ̀ ọkàwé nìsín sítọ́ ọba gbé owó sóò ní padà léwé tẹ́gbẹ́ rẹ lọ. subtitled in English the Cutlass family now showing on YouTube Yoruba Plus TV cinema titled the Cutlass family one family and a thousand crises action-packed movie full of intrigues full of suspense you need to watch it àwòtún ò ní ẹ gbà bẹ́ẹ̀. èmi lọ́k lọ́kàn kò sí ti bàbá ńlá kú bàbá yín fẹ́ ṣe sí. kí ló dé tó yọ síbi tó léṣù ló kò tó tó bàjẹ́. tó dẹ̀ mú hashtag márèjì wa yìí dáadáa ah. ṣó ti gbàgbé ni hashtag àbákú la ṣe wúrẹ́. àjèjì ò ṣáà lè wọlé kó sáré dá sáré àpòjù. sinima tuntun ìgbèkùn captivity omitori ọlá mojúbọ òkun sílẹ̀ òòrùn abojọgbọjọ ohun ẹni tó máa kó sínú ẹ̀ ìgbèkùn no escape route àfikọ́lọ̀ ṣàánú àwọn ọmọ ìlú ìtura àwọn àlùtọ̀wọ́ gbọ̀nà fúnra oníjàkú. marriage la wà yìí gbọ̀ngàn a máa celebrate fifty years of problem. ìgbèkùn captivity holiness unnecessary risk bó ṣe ń sẹ́ńsì abẹ́ ìjẹ́kì ikú bọ́mọ ń lọ́mọ òfúra ìyájà àtẹ̀kù ewu bẹ́ẹ̀ ló kó lóńgẹ́ lóńgẹ́ fúnra ẹ̀kọ́ gbọ́ ìwúlò mo jẹ́ kí n sọ fún ẹ èmi kò ti rẹ́dí ẹ̀ owó àwọn àwọn àdúgbò àwọn tó tó fifteen wọ́n ti ṣàwọ́jọ àwọn obìnrin bọ́kẹ́ẹ̀tì òkúta náà máa gbé báyìí wọ́n á pa ẹ̀ fún mi ah àti yìí ní plan fún mi o. nice meeting you. nice meeting you. kádà mọ plan tẹ́mi gan ni fún ẹ ní. wọ́n náà ní plan. sinimá titun ìgbèkùn not just another movie iṣẹ́ bàbá iṣẹ́ ni. kálẹ̀ ní tó ń bá mi suspense inú ẹ̀ jù. wọ́n ṣọwádìí marriage tó ń sọ yìí this particular marriage òfò tó ń sọ yìí tó bá work torí. my dear tí ó bá work. Um, another fantastic story. tó mọ̀ gbà lóògùn lọ tó fẹ́ dánwó ẹ̀wù lánàá wọ́n ti dẹnu ìrìnàjà. virginia produced by ọmọlára dàwọn directed by asisi jaduade starring mumitoriola kọ́lá jẹyẹmí ọmọlára dàwọn kíkí bàkàrẹ tèmítọ́pẹ́ rẹ̀ nù wọ́n láti tómi àṣàkẹ́ pápá ṣó dámilọ́lá òní mọ́mí fẹ́ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láyìí tàgbé àkọlé ẹ̀ ṣé o mọ̀ pé yàwó ọ̀gá tó yàn lọ́rẹ̀ òun lè ṣe tó fẹ́ bàjẹ́. ọ̀gá àgbà níbi kásù sinimá movie city ami arena shopping complex bọ́ládé Òṣòdì Lagos ètò wà ní kó máa rònà multimedia àti negative pictures larena Òṣòdì tó máa ń ná ọ̀yẹ́ Yorùbá Plus TV channel sinimá titun yìí lè kú captain. ọ̀gá ọ̀gá lórí oṣù tó ṣe kò sí ní gbẹ́rí. kí wọ́n bá ara dúró ìwọ dúró fẹ́ẹ́ jákèjì gbẹ́rù sí i tí ó bá dúró kó pa mí. wá ṣé ọmọ mi ni. tani ẹ ẹbí tani ẹ ẹbí tani ẹ. ọdún sọrí àfìlú àwọn orí. sẹ́ríkì ń lọ gbà ẹ ò fura ni tani nílẹ̀ yìí tí ò mọ̀mọ́ sẹ́ríkì a máa náwó kí ẹni tẹ́wọ́ sẹ́ríkì a máa náwó bí ẹni tẹ̀wó. múnú kó àgbẹ̀ ìjà kọjá òkun ìjọ̀gẹ̀dẹ̀ abẹ́nu tó ń jọ. mo wó bá ń gbé dádé lẹ́yìn o tó sọ fóun ò mọ ọmọ Sẹ́ríkì. dádé lẹ́yìn ẹ̀ tá sọ fóun ò mọ Sẹ́ríkì fún ara ẹ̀ igi owó gbẹ̀nzó igi owó gbẹ̀nzó. Marabolo eh. mm, Introduction Tàmbẹ̀lẹ̀ yìí tí ó tí ó mọ ọmọ Sẹ́ríkì Tani bẹ́ẹ̀ nílẹ̀ yìí tí ó mọ ọmọ Sẹ́ríkì jẹ́ Tani bẹ́ẹ̀ nílẹ̀ yóò tí ó mọ Sẹ́ríkì fúnra rẹ̀ gángan Anáwó bí ẹni tẹ̀wọ́ ní Sẹ́ríkì yìí ọkọ̀dúdú ọ̀gọ̀bùn pàmò mọ̀ nù wé tábẹ́lẹ̀ yóò ṣé o mọ̀ sẹ́ríkì náà. mo dọ́dọ̀ mo tì ó mo dọ́dọ̀.